وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí ọpẹ́ yẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ sí pé nínú àwọn ìlànà tó gbé kalẹ̀ láti máa fi jọ́sìn fún ohun ọlọ́run adúpẹ́ fún ọlọ́run báyìí lórí àwọn orí ẹ̀ lórí wa pàápàá jùlọ orí ìmọ̀nà ní ni'matul hidayah alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah gbogbo ọpẹ́ tọ́lọ́run bá ní ṣe alladhi hadana li hadha ọlọ́run bá tí ó fi wá mọ́nà lọ síbi ìlànà yìí وما كنا لنهتدي لولا أن هدانا الله أو لجنتي أمنا pẹ̀lú ọgbọ́n wa àbí pẹ̀lú agbára wa àbí pẹ̀lú ma wa láúlá an hadana lọ tí kìí bá ṣe pọ́lọ̀mà Allah subhanahu wa ta'ala ó orí tó dẹ̀ tóbi nínú orí ọlọ́run Allah subhanahu wa ta'ala òun lè lè bá ìjẹ́ sábẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala orí ọlọ́run bá tá ń dúpẹ́ lórí kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má sọ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب أبلغ الله سبحانه وتعالى كما قريني وأقرني بي لنا بعد إذ هديتنا لن يتير الله بالك لا تكون موا وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك رحمة abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó tawá lọ́rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ọ̀rẹ́ ìkẹ́ innaka antal wahhab torí dájúdájú wọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìwọlọ́ba tí o máa ń tààyàn lọ́rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọba lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ni ọlọ́run ọba Allah subhanahu wa àtọ́rọ̀ asàlátù fún wa nabi sallallahu ìkẹ́ ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá kó mọ́ bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nàbí sallallahu alayhi wa alihi wa títí di ọjọ́ gbé dàlkìyàmà torí pé ìmá tẹ̀lé ìlànà nàbí sallallahu alayhi wa alihi wa sallam yìí òun ni iye wípa nàbí sallallahu alayhi táwọn ó sì máa pèrè wípé ìlapa nẹ́bì àti nǹkan tánàbí pépè sí ìgbà tó wà nílé ayé ó sì ń lapa lórí àwọn èèyàn sí lónìí àwọn yóò sì máa rí àwòrán nẹ́bì lára wa eléyìí báyìí rèé à ń yẹ orúkọ nẹ́bì ni àádẹ́n yí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam àti pèpè ànẹ́bí nìyẹn ẹ̀san tí máa ń bẹ fún àwọn tí bá ń ṣe irú nǹkan yìí ọlọ́nkọ́ má fi dùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́àjọ pàṣọ ọlọ́run ọba tí ọlọ́run Allah subhanahu wa ta'ala lò wọ́n ní ìtànmálẹ̀ sí ojú ọ̀nà ìmàlẹ̀ yìí fún wa abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala gbogbo wọn pátá ọlọ́run mẹ́jì kan ma àpadà sí aburú ọlọ́run bá tó máa ń tò ìgbésí ayé ẹ̀dá kọ́lọ̀bá kọ́ ọlọ́ba kó bá wá sí gbogbo ẹ̀nìyàn iṣẹ́ súnnà ọlájọ́kan ọlọ́ọba bẹ̀rẹ̀ látòrí àwọn àpá wa níta ni tó jẹ́ pé tá ń sọ̀rọ̀ nípa súnnà lágbàáyé lónìí àwọn náà làwọn àpá àti ọlọ́ọba Allah subhanahu wa ta'ala lò ní sábàbí ìtàn súnnà káàkiri ayé pẹ̀lú àwọn tírà àwọn tó fọ́n káàkiri ayé tó jẹ́ pé òun là ń kà tọ́lọ̀ fi ní kí súnnà máa yé àwọn muhadarati wọn àwọn halaqati wọn tó ń fọ́n káàkiri àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn tó ń fọ́n káàkiri gbogbo àgbáńlá ayé òun náà lọ́nà ọba àdíkẹ́ lálò ní sábà bí ká fi máa gbọ́ súnnà yìí kádẹ̀ fi máa dá ìmọ̀ náà báwo ni súnnà ṣe rí lórí àgbọ́yé sálàf báwo ló ṣe rí mà abẹ́lẹ́ ọba kọlọba kọ́ bá wa ṣe àlékún kẹ gbogbo wọn yányán ọlá ìjọ kan sọ ọlọ́ọba tó fi dórí àwọn àpá wa tí ọlọ́ọba Allah subhanahu wa ta'ala lò wọ́n ní dáadáa ní ilé náà tá à ń rí wọn sójú tá ń gba ìmọ̀ lọ́dọ̀ wọn tá ń sàǹfààní lára wọn gbogbo wọn yányán abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kọlọ̀nkúdà ń kọ́ wa pẹ̀lú wọn ọlọ́run mẹ́jì kí wọ́n ma padà sí aburú a tó fi dórí ìjòkólẹ̀ tàwà yìí náà mú kí Sheikh Abdulaziz a mọ́ ń pè wọ́n ní bunbaz a nínú àwọn tí wọ́n jẹ́ olùpèpè sójú ọ̀nà súnnà tí Allah subhanahu wa ta'ala sì ní káwọn yẹmọ̀ sàǹfàní lára wọn ni lọ́nà kan sí kejì abẹ́lọ́mà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀kọ́ jẹ́ kí yàrí ọlá ìjọ kan sọ ọlọ́ọ̀bá ọlọ́mọ mẹ́jì kí wọ́n ríra wọn ọlọ́run méjì kí wọ́n jọra wọn lójú abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala ìkíláàsù tí a mọ̀ pẹ̀lú wọn kọ́lọ̀ba kọ́ máa sàlékún ẹ̀ fún wọn ríyà ilé tó máa ń ba ṣẹ́ jẹ́ abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó gbé jìnà sí wọn àti gbogbo àwọn mọ̀ṣáyè tí wọ́n kù náà tí wọ́n jọ ń rìn ìlànà kan náà tí alùmọ́lẹ́ ń ṣe àǹfààní lára wọn insha Allah karim Sheikh Abdul Aziz tó bá tó wásìkò á sàǹfààní púpọ̀ lára wọn nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́ fi ṣe àǹfààní fún wa lórí àkòrí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ yìí gbogbo alásìmọ̀ yìí pé àkòrí ọ̀rọ̀ tá gbé kalẹ̀ yìí nádùwà lápé symposium òun náà lápé ilé ìbáyìí tí ó wáyé lónìí àtọ̀lá insha Allah karim àwọn ẹ̀kọ́ oríṣiríṣi àwọn olùmọ̀lá bá pàdé tààdẹ̀ jàǹfààní lára wọn so nínú wọn náà ni Sheikh Abdulaziz nínú wọn náà ni wọ́n wà so kí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó dákun kí ó bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n láàdọ́kà sọ́lọ́ọ̀bá abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọba tó máa ń tọ́ ẹ̀dá sọ́nà ọlọ́run dákun kí ó tọ́ wa sọ́nà níbi sísọ kó dẹ̀ abẹ́lọ́mà Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó ṣe dédé ìlànà tọ́lọ́wọ́ àti tànàbí sallallahu alaihi wasallam lórí àgbóyé àwọn salaful ummah gbogbo alámọ̀ wípé ọjọ́ ti lọ níwọ̀n bá díẹ̀ kó tó pé abẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí so ọ̀rọ̀ tó tóbi púpọ̀ ní so inshallah karim a ò ní gbásìkò máa láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà kí ni nǹkan náà òun náà ni al-mafhumu sahih عن قوله صلى الله عليه وآله وسلم كلها في النار إلا واحدة المفهوم الصحيح عن قوله صلى الله عليه وسلم كلها في النار إلا واحدة أبي صلى أبوي طول الأفياء eléyìí tó jẹ́ ọ̀ranyàn lórí ẹni kọ̀ọ̀kan wa láti ní nípa gbólóhùn Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó gbajúmọ̀ dáadáa ni òun náà ni kulluha fin nar illa wahida Ànábì ní gbogbo àwọn ẹgbẹ́ pátá inú náà ni wọ́n lọ illa wahida àyàfi ẹyọ kan ṣoṣo ilé ìlàfẹ́ gbé ẹwù tí a bá wo àkọlé ọ̀rọ̀ yìí ó jẹ́ juz'u kan nínú hadithu ilé tí ó wà mutawatir hadithi tí ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn sahaba gbáwá Abu gbáwá Jabir ibn Abdullah gbáwá àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀hábà tó ṣe ṣe kí a padà mú ẹnu bá orúkọ wọn nígbà a bẹ̀rẹ̀ sí so hadithu yìí dẹ̀rẹ̀ ó wà mashhur wọ́n ni wà mutadawi hadithu gbajúmọ̀ ní tọ́fán káàkiri talaqatuhu al'ummatu bil qabul talaqatuhu al'ummatu al'umma musulmi al'umma islam pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ní ẹ̀sà nínú àdúgbò yìí tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ wọ́n gba hadith yìí wọlé wọ́n gba hadith yìí wọlé hadith náà òun náà ni wọ́n máa ń pè ní hadith al-istiraqa ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí ó ṣẹlẹ̀ sí àwa mùsùlùmí hadithul iftiraqa onáma ń pè hadithu yìí orísìírísìí ẹgbà wa òun náà ló wá lórí hadithu yìí anábi sallallahu alaihi wa alihi wasallam ó ní iftaraqatil yahudu ala ihda wa sab'ina firqa anábi ní àwọn yahudu nínú àwọn tá a fún ní tíra síwájú ìjọ annabi sallallahu alayhi wa sallam onílà àwọn yahudi àwọn jíù anábi ni wọ́n pín sí ọ̀nà 71 iftaraqati yahudu ala ihda wa sab'ina firqa ọ̀nà 71 ni wọ́n pín sí àwọn yahudi وافترقت النصارى على اثنتين وسبعين فرقة أما النصارى تعطوا عليهم lẹ́yìn ìjọ Yahud àwọn Nasara àwọn Christian tí wọ́n wá lẹ́yìn wọn àwọn pín sí ithnatayn wa sab'ina firqa wọ́n pín sí 72 wa sataftariku hadhihi al-ummah ala thalathin wa sab'ina firqa anábi ní alìwúnmẹ̀ àwọn náà máa pín ala salas wa sab'ina firqa àwọn máa pín sí ọ̀nà 73 mẹ́tàléní àádọ́rin yahudi pín sí mọ́kànléláàádọ́rin nasọ́rọ́ pín sí méjìléláàádọ́rin àwa mùsùlùmí máa pín sí kí ni o mẹ́tàléláàádọ́rin anẹ́bíwá ní kulluha fin nar gbogbo àwọn tí a wí pátá inú náà ni wọ́n lọ kulluha finnar gbogbo ọpátá ọmọ náà ni wọ́n wúdẹ̀ wọ́n illa wahida àyàfi ọkàn ṣoṣo àwọn bí anábi sallallahu alaihi wasallam léèrè ìdí wá ní àwọn ìgbàwá yẹn ti wá àwọn gbólóhùn wọn wáyàtọ̀tọ̀ ẹgbàwá tó wà sahiha ar-riwayatu sahiha ilé tí bàbá wa Sheikh Al-Albani rahimahullahu ta'ala tí wọ́n mú wá nígbà tó ń sálàyé hadithu yìí nínú síra wọn tán pè ní Mawsu'at wal-Albani fil Aqida ní page 299 tí mi bá gbàgbé ó sì ṣe kí n wọ́n ní ìwáyà eléyìí tó lálàáfíà tí ò sí ìkẹ́kà tó ṣe tó jẹ́ pé àríwáyàtù sọ̀híhá ó ní eléyìí tó gbé gbólóhùn ìgbà tó bí ànábì léèrè wípé man hum ya Rasulallah ìjọ ẹyọ kan tí ó láyẹn àwọn wo ni wọ́n yìí òjí sí ọlọ́run bá ànábì eléyìí a padà sàlàyé kí náà pè ní àjàmáà insha Allah karim torí hadithu yìí a ṣe padà gbé yẹ̀wò látò dídí débi ìdígbé ta fẹ́ lò yẹn gangan torí pé ibi ìdígbé ta fẹ́ lò yẹn ibẹ̀ ni wàhálà ti dé bá Muhammad bin Ali Jabata hadamullah ibẹ̀ ni wàhálà ti dé bá hadithu yìí dẹ̀rẹ̀ ó wà nínú hadithu tí a fà yìí gbára lé Muhammad bin Ali Jabata hadaullah kọlọba kọba afọnama mubtadi'un dallun mubtadi'un dallun takfiriyyun khariji oníbídá ni ẹni ànú ni takfiriyyun ẹni tí ma ń pè àwọn musulmi ní kéfèrí ni khariji ìkan nínú àwọn tí wọ́n rí lànà àwọn kọwàríkì haddadi nínú àwọn kọwàríkì náà ni wọ́n wá ọkùnrin tí a fi àfitì ìlànà rẹ̀ àti orí rẹ̀ ti sọ́dọ̀ mahmud al-haddad ilé tó jẹ́ sí pé ẹnu àwọn àfá tí wọ́n jẹ́ àfá súnnà lágbàáyé ó kò wípé ọkùnrin aláburú ni kọ̀ọ̀rìjì ni nínú àwọn tó pèpè sílànà khawarij ni tẹ́bá wá gbé ìròrí mahmud haddad tẹ́bá gbé ìyẹ̀wò sí ìròrí tí muhammad bin ali jabata pèpè sí ojú ọ̀rọ̀ àwọn gan mahmud haddad mahmud al-haddad òun ló pèpè sí pé gbogbo bídá lọ́ba ìsìláàmù yẹn jẹ́ gbogbo bídá ló sì bá gbogbo iṣẹ́ jẹ́ yẹn jáde kónú ìsìláàmù ó sọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ tó pè ní yaumun la dhilla illa dhilluhu ibẹ̀ ló ti sọ̀rọ̀ yìí abdulrahman abdulkhaliq ìkan àwọn oníbídá àdáni tó jẹ́ sí pé nípìnlẹ̀ rí káàna alàjáàdà ó wà lórí dáadáa tẹ́lẹ̀ ní abdulrahman abdulkhaliq kódà ọ̀rẹ́ ni pẹ̀lú sheikh a sheikh Rabi' ibn Hadi al-Madkhali ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó padà dé ní ànú kọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala kọba sàmànà bàbá yìí bàbá yìí wá ń gbìyànjú nígbà tó ń tako sheikh tó ń tako wọn tó dẹ̀ ń fi ìpèpè الشيخ العلامة ربيع بن هادي المدخلي تنفي كيكوانتي ياتيوري وانتي صدر محمود الحداد سيرا يسمي أنفي أنفي يوري شيخ تصدر يوري محمود الحداد هدى لهما حدادية كيرا يسمي so ó pé tíra tó ti sọ̀rọ̀ yìí ní ìdáyèsí padà tó mọ ní ṣókí Sheikh Rabi'u wa kọ̀rọ̀ jù lórí tírà rẹ̀ wọ́n pè ní an-nasrul aziz ala ar-raddil wajiz an-nasrul aziz ala ar-raddil wajiz wọ́n fi kọ̀lùsọ́ ṣe kọ̀rọ̀ jù Sheikh wa sálàyé kí ni àkídà àti rúrí Mahmud Haddad eléyìí tí Abdurrahman Abdul tó ń lẹ Sheikh ma nínú tírà rẹ̀ tó pè ní ar wa mú ọ̀rọ̀ yẹn wá kò yí báyìí sí nígbàtà wá gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò ó ń ṣe déédé ìròrí Muhammadun Ali Jabata nítorí pé Muhammadun Ali Jabata ni ó sọ wípé ìdájọ́ àwọn Khawarij náà ìdájọ́ gbogbo àwọn oníbídá àtókù ìdájọ́ tẹ́ bá ti lè fún àwọn Khawarij òun náà ìdájọ́ tẹ́ fún gbogbo oníbídá àtókù ó ní nítorí ẹ̀ la fi ń sá wípé nítorí ẹ̀ la fi ń sá láti fi kúfúrú ròyìn àwọn kọwàrí láti sọ pé àwọn kọwàrí yóò kí ń ṣe kèfèrí orítorí pa ti gbà wípé tí a bá ti rí pé àwọn kọwàrí yìí kèfèrí rẹ̀ ìdájọ́ táwọn kọwàrí yìí bá mú náà ni gbogbo àwọn ẹlẹ́gbẹ́ tó kú mú irú ọ̀rọ̀ tí jàbá ta ń sọ yìí irú àwọn ọ̀rọ̀ tó ń pọ́n káàkiri kò sẹ́ni náà tó ṣáájú ẹ̀rí nínú ìtàn Islam wípé báwo lẹ́ ṣe fún àwọn jahmiya ní ìdájọ́ àwọn khawarij nígbà tí wọ́n àjọ kó sí nǹkan náà àyàfi ní ibi tí àwọn khawarij gẹ́gẹ́ ti tẹ̀lé ìròrí jahmiya tí wọ́n sì dìbìtà sí yàtọ̀ síra wọn lọ́pọ̀lọpọ̀ àyíbáwo lẹ́ ṣe fún wọn nídájọ́ kan náà pẹ̀lú àwọn ṣíà kò yé báyìí sí so ẹ̀ẹ́kùn kálukú ní ìdájọ́ lórí ìpèpè ẹ̀ àtàdìsọ́kàn rẹ̀ ní ìbámu sí ìgbé sórí òṣùwọ̀n Kitabu àti Sunna so yé ìdájọ́ tí nǹkan yẹn bá ìdájọ́ tí nǹkan yẹn bá gbé jáde nígbà tẹ́ bá gbé sórí pèpè Al-Kitabu àti Sunna òun ni ó sọ ìdájọ́ tẹ́ fún Khawarij eléyìí báyìí nítorí pé lórí àwọn kọ̀wárí jìrì àwọn àfá pín sí méjì lórí wọn ń bẹ́ẹ̀ náà àwọn àfá tán rí pé kèfèrí ni wọ́n tòótọ́ lọ́bí jẹ́ pé kéèyàn sọ pé kọ̀wárí kèfèrí ni àwa ò ní à ní problem pẹ̀lú ló èèyàn yẹn a ò dẹ̀ ní ti torí èèyàn irú nǹkan yẹn ni òyí àwọn aláìmọ̀kan lónìí tán rò pé àkànsábà máa ń yọ ẹ̀ jáde kú òun sàlàfíyà láìṣe pé aláwọn ìpìnlẹ̀ sáà ń tẹ̀lé ama àwọn masáìlì tó jẹ́ masáìlì khilafiyya láàrin àwọn àfá àti tifakiyya àwọn ọ̀rọ̀ tó jẹ́ sí pé àwọn àfá ayapa lórí ẹ̀ àmọ́ àwọn ọ̀rọ̀ tẹnu kò lórí ẹ̀ kéèyàn kọ́kọ́ gbọ́dọ̀ sọ nǹkan míì kọ́ gbọ́dọ̀ sọ nǹkan kan míì lórí àfikọ́ jáde kú ònú manhaj àfikọ́ jáde kú ònú sunna àmọ́ ẹ wo bọ́rọ̀ wá pé nínú àwọn àfáà súnnà wọ́n pọ̀ dáadáa tó ń gbà pé kèfèrí làwọn khawarij wọ́n pọ̀ dáadáa tó ń gbà pé kèfèrí làwọn khawarij àwọn tó wá pọ̀ jù wọ́n lọ ló ń kà náà gbà pé wọ́n kì í ṣe kèfèrí láwọn khawarij kò yí báyìí so ibẹ̀ yẹn kọ́ láti ní problem pẹ̀lú Muhammad bin Ali Jabata ibi yẹn pé khawarij kèfèrí àti khawarij kèfèrí kọ́ láti ní problem ibi pé gbogbo ẹgbẹ́ ní kékeré ibẹ̀ láti ní problem lábẹ́ hadithu kulluha fi nar illa wahida hadithu yìí ni dalil hadithu yìí ni ẹ̀rí pé gbogbo ẹgbẹ́ ti jáde kó ní islam wọ́n ti di kékeré nítorí kíni tó lánàá fi sọ pé gbogbo wọn ó wọná so sí ta bá sọ pé èyí ó wọná nítorí ẹ̀rẹ́ èyàn ò lè yọ ẹ̀rí ìjẹ́kẹ̀ẹ́fẹ́ rí gbogbo ẹlẹ́gbẹ́ níbi hadith yìí nítorí pé rọ́yà tó wà nínú hadith yìí pàápín nǹkan tó wà níbi hadith yìí náà ni wípé ìlérí ìwọ náà ń bẹ fáwọn kí ni o àwọn ẹlẹ́gbẹ́ tọ́lá Nabi sallallahu alaihi wasallam ti kọ́ ẹ pé gbogbo wọn pátá ọmọ ṣùgbọ́n tá a ọmọ náà ni wọn tó túmọ̀ sí pé wọ́n ó ṣe gbére nínú náà ahadithul wa'id àwọn hadithi tó ń sọ fún wa nípa ìlérí ìyà fún àwọn tí wọ́n tayọ àlà tí wọ́n dẹ̀ yapa sí nǹkan tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala tànàbí fẹ́ká dúó lórí ẹ̀ ó pọ̀ gidigan ó pọ̀ gidigan ìlérí ìyà ń bẹ̀bẹ̀ ni tí ó bá ṣe ẹni tó bá ṣe ìsbáàlì wà ìdù ń bẹ pé yóò wọná ẹni tó bá mutí ẹ̀rí ń bẹ pé yóò wọná ẹni tó bá ṣe ríbà ẹ̀rí ń bẹ pé yóò wọná ẹni tó bá ṣe nàmíma ànàmíma kásò fúfó kásọ̀rọ̀ ẹ̀yìn ó ní ríbà ẹni tó bá ṣe zina wà látìmọ̀tánpè ní àzina ó ẹni tó bá ń parọ́ ìlérí ìyà ń bẹ fún wọn káàdì àmà rí pé Ànábì sallallahu alaihi wasallam ń ṣèlérí pé ẹni tó bá ṣerú àwọn nǹkan yóò wọná ẹni tó bá pààyàn yóò wọná kódà Al-Qur'an tó gbé pé khalidan Allah bá man qatala mu'min man qatala mu'mina muta'ammidan ọlọ́run ti kọ́kọ́ sọ ẹni tó bá pa mùmíní pẹ̀lú àṣìṣe tẹ́lẹ̀ ọlọ́run wa man qatala mu'mina muta'ammidan gbogbo ẹnikẹ́ni tó bá màmá tó pa mùsùlùmí tó pa mùmíní fajaza'uhu jahannam ọlọ́run ní ẹ̀san rẹ̀ ní pé yóò wọ̀ náà khalidan fiha khalidan fiha al-khulud ń bẹ̀yẹn ìtumọ̀ ní pé yóò máa gbénu náà yẹ mọ́kítàn pọ̀wílà ní àsìkò tó pẹ́ kìí pé yóò ṣe gbé rí mẹ́ khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu ọlọ́ọ̀bà Allah subhanahu wa anábi sallallahu alaihi wasallam sọ pé man qatala nafsahu bi hadidatin hadithu yìí bukhari gbéwá muslim gbéwá man qatala nafsahu bi hadida gbogbo ẹni yóò tó bá para rẹ̀ pẹ̀lú irin ọjá dání ọjẹ́ ìdání ọjẹ́ ìbani gbogbo ń tàà fi ní ṣe ló fi para ẹ̀ yàtí yawm al-qiyamati wa hadidatuhu fi yadihi yóò wà lọ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyama irú ìrìnrìn tó fi para rẹ̀ yóò wà lọ́wọ́ yóò wá dájú nǹkan yẹn kọ́ra rẹ̀ fi náàrí jahannam yóò tó wá máa fi para rẹ̀ nínú náà jahannam khalidan mukhalladan fiha khalidan mukhalladan fiha abada anábi ni yóò wà ń bẹ́ khalidan tí ó máa gbébẹ̀ lọ mukhalladan fiha kò yí báyìí sí yóò máa gbébẹ̀ lọ ni kò túmọ̀ sí pé yóò máa ṣe gbé nínú náà tó bá jẹ́ pé irú àwọn nùsùsù tó ní agbára báyìí bá wá fún bídíà ni àsàgbákan lọ́dọ̀ jàbàtà ẹ irú nẹ́sù tí mo kà fún ẹni tó fi ìbọn para ẹ̀ àbí irin para ẹ̀ ẹ lè rí irú nẹ́sù tó rí bẹ́ẹ̀ tó wá fún bídíà láyé abada ẹ lè rí irú ẹ̀ tó ń ti nuna tẹ́yà bá fi lè sọ bẹ́ẹ̀ ó ti di ni ومن قتل نفسه بسم يأتي يوم القيامة وسمه في يدي يتحساه في نار جهنم gbogbo ẹnikẹ́ni tó bá parẹ̀ nílé ayé pẹ̀lú májèlé lọ́wọ́ abájọ́ gbẹ̀dẹ̀ alkiyama tí májèlé yàn wà lọ́wọ́ yóò dẹ̀ máa gbé mú nínú náà khalidan mukhalladan fiha abada tó ń lórí ẹ̀mà wà nínú lọ fún ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó pẹ́ àwọn hadith tó ń se lérí ìyà fún àwọn kan tí wọ́n yapa òfin Ọlọ́run Ọba ó pọ̀ gidi gan tó ń ti bẹ́ẹ̀ rẹ̀ túnmà sí ṣe gbére nù náà níbo ni ti wá rí ẹ̀rí wípé kulluha fin fi illa o ní nínú àwọn ẹ̀rí tó ń sọ fún wa nípa ìlérí ìyà fáwọn tí wọ́n bá yapa òfin Ọlọ́run bá ní ṣẹ̀rí nususul wa'id àálùsúnnà tó jẹ̀má àti níbà ṣe ń lò pẹ̀lú ẹ̀ àwọn kọ̀wárì sí níbà ṣe ń lò pẹ̀lú ẹ̀ mo fi Ọlọ́run bá tí yóò kí ń alwa'id asùlù kan nínú àwọn usulu márùn-ún tí àwọn Mu'tazila tí wọ́n kó sí ni ṣe rí wọ́n kó sí àwọn èèyàn ká máa ń sọ pé èdè jàbàtà ni kò ń ṣe èdè jàbàtà èdè ẹ̀sìn ni ẹ mẹ́jà kó nira àyàn débi pé ká máa takẹ̀ sí kí ẹwọ́n mẹ́lẹ̀ kó sí nǹkan èèyàn máa ń kó sí nǹkan tó bá sọ pé wákọ̀ àti ṣe yìí ọyẹ túmọ̀ rẹ̀ Yorùbá kí n gbọ́ wákọ̀ àti ṣe yìí kí ni ẹ̀sìn ní pé yẹn ń kó sí nǹkan yẹn àríwá wọn náà ti kó sí kẹ́nìkan yẹn sílẹ̀ wọn kó sí òun kó sí nǹkan burúkú náà ni àdúgbò kó sí nǹkan dáadáa la yajrimannakum shan'anu qawmin ala ala alla ní ti torí pé à ń bínú àwọn ìbínú wa fọ́ wa lójú débi wípé ń tọ́ wá rìn lẹ́nu ẹ̀sìn èdè tó rìn lẹ́nu ẹ̀sìn torí kí ní ẹ̀sà máa ń fọ́ mi lórí àjùmọ̀ tí mo tèmi tí mo ń gbọ́ pé ẹ̀dàkùn ìtumọ̀ wá ní kíyàn tú ìtumọ̀ wá ní kíyàn tú sí pé wọ́n kọ́ àti ṣe ìyìn tàlábàṣà bí ṣe ìyìn èdè kí wá ní kíyàn wá tú sí tẹ́fárí ò bá mi tẹ́lẹ̀ bá mi tú sí tí ó sì tó ìjẹ́ sí pé eléyìí tí mo ń sọ yìí náà rèé kọ̀ bá túmọ̀ rẹ̀ ṣe é báyìí sí náà nínú àwọn usulu mara àwọn àwọn mu'tazila sẹ́kọ́ mu'tazila ti khawarij níbi ìdájọ́ murtakibu kabira ẹni tó bá sí ẹ̀ṣẹ̀ ńláńlá ìdájọ́ kan náà ni wọ́n fún lọ́jọ́ gbẹ̀dà kìyàmà ilé ayé náà ti yàtọ̀tọ̀ ṣẹ́rí ìdájọ́ táwọn khawarij fún murtakibu kabira nílé ayé ó tako ẹ̀sìn ni ọba làákà ìtọ́bádọ̀tí mu ọba làákà ìdájọ́ táwọn mọ̀ẹ̀tẹ́sílà fún ilé ayé ọ́tako ẹ̀rí ó tó tálákò làákàyè tó dọ̀tí gan àti làákàyè tó pé àti làákàyè tó dọ̀tí àti ẹ̀rí lọ́tako pé nílé ayé kò ní jẹ́ múmìnì kò sí ní jẹ́ káfìrí tí mo wá lọ́wọ́ pàwọ́ fi manzilati bainal manzilatayn ó wà láàrin méjì àníkè ní mùsùlùmí àníkè ní kèfèrí kí wọ́n lápé orúkọ wọ́n ẹ̀ẹ́ ṣe gbọ́ èmi òrókọ fún kèése orúkọ rẹ̀ ní kèése mùsùlùmí kèése kèfèrí lámọ̀ pẹ̀lú ayé kèése mùsùlùmí kèése kèfèrí níbo ní orúkọ yẹn wà ṣẹ́rí pé orúkọ tí ó bẹ̀tà wọn sọ wárí jà wọn dúró sí pé kèfèrí nílé ayé yóò dẹ̀ sí gbé nínú lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ẹ rí pé ọ̀rọ̀ wọn yẹn ó bá làákàyè tó dọ̀tí mo ṣùgbọ́n tàlàkù làákàyè tó pé àti ẹ̀rí ẹ kọ̀bá làkáyè mú làkáyè wọ́n lọ́bá mú jàmáà làkáyè tó bá dọ̀tí irú tàwọn kọ̀wárí jì bẹ́ẹ̀ àtàwọn tó bá rí bẹ́ẹ̀ ọba làkáyè tó dọ̀tí mu ọ́tako làkáyè tó pé àtẹ̀rí ṣùgbọ́n tàwọn mọ̀tẹ́sílà now ṣẹ́rí infadul wa'id ibẹ̀ náà ti pàdé lọ́jọ́ gbẹ́dà kìyàmà ibi tí kọwàrí jà sí mọ̀tẹ́sílà ti pàdé ni pé wa'id ọlọ́wọ́ba ìlérí ìyá ọlọ́wọ́ba dandan ní kọ́lọ́wọ́ àdíkẹ́lá kí manhaj ahlu sunnah jama'a níbi alwa'id òun náà ni pé ẹni tí a bá rí wa'id lórí ẹ̀ àwòye sírù wa'id yẹn iṣẹ́ yẹn ni ó túmọ̀ sí wípé ṣé ẹni yìí rèé ṣé dandan ní ká ṣe infadul wa'id àbí ẹni yìí wà ní kíni o tahta al-mashi'a in sha'a òun lo infadu alwa'id infadu alwa'id kí n gbà tàbí ní kulluha fi an-nar ìtumà ní kí wọ́n ṣe gbére nù náà kí ló dé ó ní al-aslu fi an-nar al-khulud níbo ní qaida yẹn wà ìpìlẹ̀ tó bá ti sọ ní pé iná ni pé yóò ṣe gbére mẹ́ni ààrí ìdẹ̀ níbi tí ó gbé jáde ni tó bá pẹ̀lú rò kílẹ̀ rí tó sọ pé wọ́n jáde kó náà yóò ti wá gbàgbé wípé àwọn nùsùsù ń bẹ bẹ́ẹ̀ tó yẹ sí pé anẹ́bì ní wọ́n wọ́n náà àdẹ̀rẹ́ ìkankan tí ó gbọ́n jáde kó nuna ju wípé àrípé sẹ́yìn ìsìnkú kúfùrù lọ àwọn ẹ̀rí tí ó mọ́ wá mú wá ní pé anẹ́bì sallallahu alaihi hadithu Abi Dharr wípé tó bá ṣe zìnà tó bá jalè tó bá ṣe zìnà tó bá jalè yàtọ̀ fún zìnà àwọn hadithu Abi Dharr yẹn àwọn ẹ̀ṣẹ̀ míì tí èsè zìnà tí èsè lè tí èso lè ń kọ́ tálọ́sọ fún pé kákàlù dẹ̀ sí nínú hadithu Abi Dharr adẹ́ẹ̀rí mi gbọ́ yìí tánàbí sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá ṣe irú àwọn nǹkan yóò wọ́ná a ò jẹ́ rídẹ̀ yìí pé yóò jáde kó nuna kí la fi yọ́ jẹ́mà àwòye sí iṣẹ́ yẹn sí iṣẹ́ tó mọ́ múyàn ṣe gbére nuna ni àbí kẹ́ iṣẹ́ tó mọ́ múyàn ṣe gbére nuna òun náà láṣe lò pẹ̀lú hadithu yìí àwòye sí nǹkan tí àwọn ẹlẹ́gbẹ́ kọ̀ọ̀kan bá kó sí sí tí ó mú wọn ṣe gbére nuna ni àbí tí ènìyàn sì gbé nínú náà ló fi jẹ́ sí pé ó ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n sọ wípé gbogbo ẹlẹ́gbẹ́ tí ìsí ẹgbẹ́ rẹ̀ bá fi lè gbé jáde kóòrùn Islam kò sí nínú àwọn 72 ìmá kò sínú ọmọ nítorí wípé ká padà sí gbìrẹ̀ wasataftariku hadhihi al-umma umma tánàbí wíyẹn ṣé ummatu da'wa ni àbí ummatu ijaba ṣé àwọn ìjọ tí ọlọ́run bá rán nẹ́bì sí pé kọ́ wá sàlàyé ẹ̀sẹ̀ fún ni àbáwọn tán dà nẹ́bì lóhun aljawab o ní pé ummatul ijaba ni kí ló dé tí ó tọ́wọ́ pé ummatul da'wa ni àwọn yahud àti nasara náà ni ummatul da'wa náà arẹ́bìdẹ̀ sọ wípé iftaraqatil àwọn nasọ́rọ̀ pín sọ́nà 72 yahudi àti nasọ́rọ̀ wà nínú ummatu da'wa bí wọ́n sí ní ummatu da'wa wa satabtariku hadhihi al-umma hadhihi al-umma hadhihi al-umma anábi wá dá ummati yẹyọ ummatu ijaba àwọn kò sí 73 nínú riwaya ní tàpadà mẹ́nubà wa satabtariku ummati àwọn al'umma mi kò yí wọ́n pín sọ́nà 73 tó bá jẹ́ sí pé ummatu da'wa lànẹ́bí wímbẹ̀ yẹn ni a jẹ́ sí pé hadithu yìí rẹ̀ ìpín alákọ̀ọ́kọ́ tó ń sọ̀rọ̀ nípa yahuda ti nasọ́rọ̀ yẹn àti ìpín ummati yìí ó ti takora wọn nítorí pé umma da'wa ni yahuda ti nasọ́rọ̀ náà wà ẹ̀rí mi gbọ́ so ummati ní báyìí òun náà ni àwọn alùmọ̀ nẹ́bì gẹ́gẹ́ tí wọ́n dáhùn tọ́jẹ́ bí ànẹ́bì àwọn mùsùlùmí àwọn mùsùlùmí lànàbì ní yóò pín sí tẹ́yìn náà bá bẹ́ tú àwọn olẹ́mọ́ sọ pé yóò pín sí ni àwọn mùsùlùmí lànàbì ní yóò pín sí 73 àjọ́ẹ̀kọ́ ni ó làwọn àfáà kan fi sọ yí pé tó bá ti jẹ́ pé mùsùlùmí ní yóò pín sí 73 yẹn o a jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí iṣẹ́ ẹgbẹ́ tí ẹ bá fi lè gbé jáde kúrò nínú Islam kò ní sí nínú ummati ìmẹ̀ẹ́má kò lẹ̀ ní sínú áàdìhì umma níbẹ̀ yẹn mọ́ torí kó ti kúrò nínú ummatul ijaba ẹ̀tí ọ̀nà tán báyìí sí so umma yẹ ò ní ṣe kíni kò ní dá lórí tí ẹ̀ nítorí láti rí àwọn àfáà tán yọ jahmiya kú nú wọn àrí àwọn àfáà tán yọ àwọn rọ́fíbọ̀ àwọn ṣíà wọn yọ wọn jáde kúrò nú wọn àwọn kọjàríyà tó jẹ́ kùláàtì Rọ́fídọ̀ àwọn ṣíà táwọn yìí náà ṣíà pín sí méjì lọ́dọ̀ gbogbo àwọn àfà àwọn gòlátù ṣíà ń bẹ tẹ́gbẹ́ gòlátù tàṣáyúẹ̀ ní bẹ lọ́dọ̀ tí wọn tàṣáyúẹ̀ wọn ó gbé wọn jáde kó ní Islam àwọn tàṣáyúẹ̀ kan bẹ tí ò gbé wọn jáde kó ní Islam pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfà sunna òun náà ni tàṣáyúẹ̀ tí ó bá jẹ́ sí wípé in tó kó sínú náà ni ìgbé ọlá fún Àlì lórí Usman irú eléyìí tí Ali al-Madini Sheikhul Bukhari tó kó sí irú eléyìí tí Abu Abdillah sahibul Mustadrak ala Sahihayn al-Imam al-Hakim an-Naysaburi irú eléyìí tí wọ́n kó sí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí bá wọn ìtumọ̀ wíre àìmà ni wọ́n nínú hadith nítorí pé tàṣẹ́yí ẹ̀wọ̀n kó bá wọ́n gba hadith wọlé ẹ̀ nírí ẹni tó jẹ́ sí pé ó kó sí àtàṣẹ́yú ẹ̀tí ó ní agbára kó gba hadith wọlé láyé àyàfi eléyìí tí ó bá rí wípé òun lè fi dá wàhálà lẹ́ sáwọn mùsùlùmí lọ́rùn ṣùgbọ́n wọ́n ilé tàwà wíire àìmà ni wọ́n nípa hadith kódà gbogbo àwọn ṣìláfà àwọn sọ̀hábà yìí òun wọ́n wọlé ibi tí problem wà òun náà ni ìgbé ọlá fún Àlì lórí Usman bí tí wàhálà ti bá wọn nìyẹn kò yí báyìí sí ọ̀rọ̀ sí ń bọ̀ wá lórí ẹ̀yìn insha Allah al-karim ṣùgbọ́n ìgbà tí mo ń sàlàyé ni wípé wa sataftariqu kulluha fin nar gbogbo wọn pátápátá ni wọ́n lọ sínú náà illa wáhídà àyàfi ẹyọ kan ṣoṣo nìkan ni ọlá kúrò nínà wọ́n wá bí anábi sallallahu alaihi wasallam léèrè mo ní ar-riwayatu sahiha ẹgẹ́ bí al-allamatu al-albani rahimahullahu ta'ala al-muhaddith mayi salaye ni wípé riwaya tó gbé wàhíyà jama'a tó ọlá làfíà tí ò sí ẹnu kaka tó kùn ṣẹwáyà àwọn riwayat tó gbé wá wípé man kana ala misli ma ana alayhi al-yawm wa ashabi omi ni man kana ala ma ana alayhi al-yawm kò sí mislu me wa ashabi gbogbo àwọn riwaya ti ilé ìtókù yẹn tó yàtọ̀ fún riwaya wàhíyà jama'a àwọn riwaya ti yẹn wọ́n ní àwọn ìṣòro kéékèèké ṣùgbọ́n àwọn riwaya ti yẹn ó padà di tó sípò hasan nítorí Jami turuk nígbà tí wọ́n kó gbogbo àwọn kọ̀rí àwọn turuk yẹn jọ gbogbo ẹ padà ó padà ní àlàáfíà kò yí báyìí sí eléyìí báyìí ẹni tó bá fẹ́ wo dáadáa ọ̀rọ̀ tí mo sọ ìkọ́ lọ́wọ́ ar-Rawdun Nadhir Sheikh Al-Albani rahimahullahu ta'ala yóò rí mẹ́yẹ sàlàyé gbogbo àwọn turuku tó wá fún hadithi àti mọ́ṣe lálàáfíà àtọ̀nà tán gbà lálàáfíà yóò rí mẹ́ẹ̀ bákan náà rèé silsilatul ahadithi sahiha ẹ jẹ́ ká lọ wò àárọ̀ ọ̀tí mo sọ nílẹ̀ bákan náà da'ifu sunan ibn majah da'ifu sunan ibn majah àárí kọ́mẹ́ntì Sheikh Al-Albani lórí àwọn hadithi yìí bẹ́ẹ̀ kò yí báyìí sí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hadithi yìí hadithi tó gbajúmọ̀ ni àwọn arba'u sunan àwọn àfáwọn ní sunna tí wọ́n kọ wá gẹ́gẹ́ bí alimam abu dawud òun lọ gajù lẹ́yìn sahihan lẹ́yìn bukhari àti muslim ẹni tí tírà rẹ̀ tún lálàáfíà jùlọ òun náà níta ní o abu dawud bẹ́ẹ̀ ni alimam tirmidhi àwọn náà gba hadithu yíwá bẹ́ẹ̀ ni alimam ibn majah àwọn náà gba hadithu yíwá bẹ́ẹ̀ ni alimam al àwọn náà gba bẹ́ẹ̀ ni alimam ahmed nínú musnad àwọn náà gbà wá riwaya tí ń bẹ lọ́dọ̀ ìkọ̀kan wòye ṣe riwaya ẹyọkan tí wọ́n gbà wá kèésì ẹgbà wá ẹyọkan lórí hadithu yìí ní tó jẹ́ kí máa sàlàyé lè ní pé ṣe rí hadithu wasataftariku hadithu kulluha lórí gbogbo àwọn oníbídá ni hadith ní agbára gan nítorí wípé hadith yìí rèé ó sẹ́ igun ẹ̀yìn gbogbo àwọn oníbídá àyẹyẹn gbogbo àwọn oníbídá àyẹyẹn hadith yìí sẹ́ wọn légun ẹ̀yìn tó ń gbàtàdì tí wá sẹ́ wọn légun ẹ̀yìn rèé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó nímọ̀ nípa hadith gẹ́gẹ́ bí al gẹ́gẹ́ bí àwọn tó tún jọ bẹ́ẹ̀ náà nínú àwọn tó yẹ pé wọ́n láàmì láka nínú ma hadith nínú àwọn tó ti kọjá lọ nínú àwọn àfá ẹgẹ́ bí inú hazi wọ́n gbọ́ àfà hadith yìí àwọn hadith yìí wọ́n ní àwọn hadith yìí lálàáfíà problem ni ẹ̀rí ni gbọ́yé so a rí nínú àwọn àfá tí wọ́n gbọ́ àfà hadith yìí wọ́n ní àwọn hadith yìí ò lálàáfíà kò yí báyìí sí so àwọn míì ń bẹ́nu wọn tó jẹ́ sí pé ìfẹ́ ẹnu nítorí pé wọn fẹ́ fi hadithi yìí rinlẹ̀ nítorí pé wàhálà ló jẹ́ fún wọn ìtorí ẹ̀nà fi sọ pé hadithi yìí lálàáfíà ó dẹ̀ ń bẹ́nu àwọn míì tó jẹ́ sí pé ìmà ló gbé débẹ̀ ìmà ẹgẹ́ bí Ibn Hazm ìmà ló gbé débẹ̀ tó fi sọ wípé hadithi yìí wà sahih nítorí pé ó rí àwọn àrùn kan nínú hadith nínú àwọn riwaya kan tó dọ́dọ̀ tiẹ̀ tó ń rí

Al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n hasana rẹ̀ wọ́n sọ̀háha rẹ̀ láwọn ahadith yẹn yìí Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn náà wọ́n hasana wọ́n dẹ̀ sọ̀háha àwọn ahadith yìí ṣe bá ní sí bẹ́ẹ̀ ni àwọn àfá oní súnánù yìí náà rèé àwọn náà wọ́n Abu Abdillah àwọn náà wọ́n ṣe kí ni o wọ́n hasana àwọn ahadith yẹn àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfà kò rí báyìí so lára ìṣòro alákọ̀ọ́kọ́ tí yá yẹn jú lórí hadith yìí nìyẹn so pé hadith yìí rẹ̀ hadith tó rìnlẹ̀ ni náà lẹ́yìn problem lórí hadith lọ́dọ̀ àwọn àfà so ìgbà yẹn náà wọ́n ní kí a sọ fún àwọn obìnrin tí wọ́n wà lókè wípé wọ́n ti sí toilet pé ẹ̀tọ́ bá ní ájá sílẹ̀ tó bá ní bùkátà sí àti rẹ̀ sọ wọ́n lè lọ́wọ́ rẹ̀ sí alìbùsára so àwọn àhàdìsì àwọn àhàdìsì yìí so lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n gbà wọlé ó dẹ̀ rinlẹ̀ wípé hadith yìí rèé nǹkan tó wá látọ̀lá Nabi sallallahu alayhi wa alihi wa sallam tó lè lálàáfíà kò wá ń ṣe hadith nìkan ló fún kéèsì àwọn ẹ̀gbà wá míì tó wá látọ̀dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà nìkan ló fún hadith yìí lágbára kódà Kùránì fún hadith lágbára nítorí pé nǹkan tí hadith yìí gbé wá rí ó ṣe déédéé nǹkan tí Qur'an náà ṣe kẹ́ni ó gbé wá lórí pé ìyapa ó ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí láàrin hadith yìí rèé orísìí àwọn àyà Qur'an ló gbé wá tó sọ̀pọ̀ bẹ̀rẹ̀ nínú àwọn àyà tó gbé wá tààsì padà mẹ́nubà inshallah al-karim òun náà ni wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahu wa kanu shi'a kullu hizbin bima ladayhim farihun àyà yìí ṣe dédé nǹkan tí yìí ń pèpè sí bákanáà wa anna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u as-subula fatafarraqa ذلكم وصاكم به لعلكم تتقون آية ينالي وشديد إنك حديث ينقل بسي إلا الذين فرقوا دينه وكانوا شيعا لست منهم في شيء آية ينالي شديد إنك حديث ينقل بسي أتبع بي لأنه وانك a padà mẹ́nuba insha Allah الله الكريم bá di àsìkò ẹ̀. eléyìí báyìí rẹ̀ ó túmọ̀ ó ní àwọn nǹkan tó jẹ́rìí gbé tó pọ̀ nínú àyà Qur'an àti nínú àwọn àhàdìtù ànábì sallallahu alaihi wasallam bákan náà nǹkan tó wà nínú àhàdìtù ànábì yìí ó ṣe déédé pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn wa kọ̀tàkù ẹ̀sìn wa nítorí ẹ̀ ló jẹ́ sí pé kódà kárí wípé ọ̀nà tí hadith gbà wọ̀ lálàáfíà nígbà míì ọ̀nà tí hadith gbà wá àwọn tí wọ́n gbà wá àríkẹ́ wọn lálàáfíà kò túmọ̀ sí wípé nǹkan tí hadith yẹn kó sínú kò túmọ̀ sí wípé kò lálàáfíà a ò kàn ní pè ní hadith ni àwọn àbọ̀ sọ wípé da'fu sanad la yastalzimu da'fa al-matn da'fu sanad la yastalzimu da'fa sanad da'fa ọ̀nà tí hadith gbà wá kó lẹ kò túmọ̀ sí pé ní tí hadith yẹn kó sínú lẹ nítorí pé ọ̀nà tí hadithu gbà wá lè lẹ ṣùgbọ́n kọjá pé mẹ́sẹ̀jì tó wà nínú hadithu yẹn ó ṣe déédéé nǹkan tí Kùránì ń pèpè sí àbó ṣe déédéé nǹkan tí hadithu míì tó lálàáfíà ń pèpè sí. àwa nítorí pé ọ̀nà tí hadithu yẹn gbà wá lẹ káwá tako mẹ́sẹ̀jì tó wà nínú hadithu yẹn torí pé mẹ́sẹ̀jì Islam ni ẹ̀rí mi gbọ́ yé o. ká tó wá sọ pé irú eléyìí ti ẹ̀sẹ̀lẹ̀ hadith sansan láyé hadithu kulluha fi an illa wahida kò ṣẹlẹ̀ sí hadith yìí lálàáfíà matnan wa sanada sanadan wa matnan ọ̀nà tó gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó fi jọ́dọ̀ wa ọ̀nà tó lálàáfíà ni bẹ́ẹ̀ ni nǹkan tí hadith kó sínú náà rèé ìpín tí hadith ń pèpè sí nǹkan tó lálàáfíà nínú ìsìlámù so látara báyìí nígbàtí eléyìí rí bẹ́ẹ̀ eléyìí ti rìnlẹ̀ pé hadith yìí lálàáfíà náà kí wá ní ìgbéyàwó hadith yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ sẹ́rí hadith yìí òun ló ń sàlàyé fún wa wípé nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tọ́lọ̀ọ̀bà Allah subhanahu wa ta'ala ti kádàrá pé yóò ṣẹlẹ̀ sí àwa mùsùlùmí òun náà ni al-iftiraq àwa á pín yẹlẹyẹlẹ lágbára tí mo dé yìí ẹgbẹ́ tara ṣàlàyé kankan tí ó jẹ́ sí pé tí n bá ṣàlàyé ẹ̀ ń sìn ó ṣeé ṣe kí n má ra àǹfààní àti mẹ́nubà mọ́ ìrújú ńláńlá dẹ̀ ni tá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ tá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ ẹgbẹ́ mọ́tàbà nínú àdàbọ̀sán tá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ ẹ̀rí pé láwùjọ wa yìí àwọn kan bẹ jẹ́ pé wọ́n ń dáàbò bo àwọn ẹlẹ́gbẹ́ wọ́n dẹ̀ fẹ́ tako wípé ẹgbẹ́ ń bẹ wọ́n fẹ́ tako nǹkan tó nílẹ̀ pẹ̀lú Qur'an àti sunna àti ijma wípé ẹgbẹ́ ń bẹ nínú Islam ìpínyẹlẹ̀yẹlẹ́dẹ̀ ń bẹ a rí nínú àwọn tí wọ́n ń takú ọ̀rọ̀ yìí tẹ́ẹ̀kẹ́ ìkà ń sọ ní wípé a nínú àwọn tí ó pé not reduce echoing. Echo is echoing. Naam. Wọ́n bẹ nínú àwọn tí wọ́n ń tako nǹkan yìí tó jẹ́ sí wípé ìrújú tó mú wà ní wípé gbólóhùn hizbiyya gbólóhùn hizbiyya gbólóhùn tuntun ni kódà gan gbólóhùn yìí rèé kìí kọ́gọ́rùn ọdún tó ṣẹlẹ̀ nínú Islam àwọn sì máa tó bí wá kódà gan rèé gbólóhùn yìí kìí pé àádọ́ta ọdún kódà kálà amálẹ̀ kó túpá kìí so gbólóhùn yìí ṣẹ̀ṣẹ̀ dé ni lọ́wọ́sù yìí ṣẹ̀ṣẹ̀ dé ni ìrújú wọn ni pé gbólóhùn ìdíyà kò sí nínú ẹ̀sìn tó sì jẹ́ pé gbólóhùn alhizbiyya àti alfirq tí ẹyọkan rẹ̀ ń jẹ́ fírkọ̀ fírkọ̀ ṣẹ̀rí gbólóhùn yìí tàbá fún fà yẹn ní kẹsọ̀rọ̀ yìí tí ó máa jẹ́ òun náà ní ẹgbẹ́ ṣùgbọ́n tàbá fún fà yẹn tàbá fún ní dùnmọ́ Naam. Ọ̀rọ̀ tí mo ń bá lọ kó tó di pé gbohùngbohùn yìí kó tó di pé bẹ̀rẹ̀ sí máa ṣe iṣẹ́kíṣẹ́. Ó ní pé, ó ń bẹ nínú àwọn èèyàn láwùjọ wa tó jẹ́ sí pé wọ́n ń tako gbólóhùn hizbiyya, wọ́n ní gbólóhùn yóò sínú Islam. Wọ́n ní kódà gàrí tá bá ka ìtàn Islam, gbólóhùn yìí ti pọ̀gọ́rùn ọdún tí gbólóhùn yìí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa ma ìpọ́gọ́rùn ọdún wọ́n ní kódà gan rèé ọgọ́rùn ọdún títí ẹni kódà kìí pé kìí pé àádọ́ta ọdún kìí pé 50 years wọ́n ní káṣẹ̀ wà lámọ́lẹ̀ ká kó túká kìí pé ọgbọ̀n ọdún kìí pé 30 years gbólóhùn yìí dé a sì ni hizbi ni nítorí pé wọ́n ń síyàtọ̀ láàrin alhizbiya wal firqa àwọn náà gbà yí pé firqa ń bẹ ṣùgbọ́n ìrú tí wọ́n fẹ́ fi tako pé wọ́n fẹ́ fi gbé làákàyè ń kúrò níbi pé ẹ̀ṣẹ̀ ìgbàgbé tí ń jẹ́ firqa àti hizbiya ni pé wọ́n fẹ́ fi gbólóhùn hizbiya wọ́n fẹ́ fi dàrú òun ló prọ́mpì ìdáhùn sí ìbéèrè wípé ta alálùsúnà ta alálùsúnà tí ibi tí dáhùn fi wáyé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń pèrè lálùsúnà náà lálùsúnà ẹ ta ni nínú àwọn èèyàn tí ọlọ́ni kí Islam yé tí ò ní pèrè lálùsúnà kò yé báyìí kò sẹ́ni náà tí ò ní pèrè níjọ́ta ń níjọ́ta ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn àdúgbò kan ládùgbò wa mẹ́rin ẹnìkan ní kódà àwọn kírísítẹ́nì tó wọ́n bá pé gan àwọn gbọ́pẹ̀ àwọn lálùsọ́nà òótọ́ ni kírísítẹ́nì torí ẹ bá pé gan òun gbọ́pẹ̀ rẹ̀ lálùsọ́nà gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pé rẹ̀ lálùsọ́nà òun náà lálùsọ́nà táwa lóní dídíà gbogbo ẹnikẹ́ni tó so ẹ̀dá kan torí ọlọ́run nínú àwọn tíra tààfin kẹ́kọ̀ọ́ súnnà ibo láti rírú ọ̀rọ̀ yìí tí ẹ̀ bá mọ̀ mo fi ọlọ́ba búra ọ̀rọ̀ yìí burú jù kò sí ẹnì kankan tó ṣáájú gbé mòsùn yìí kalẹ̀ ó ti ní àwọn ó ti ní àwọn òṣùwọ̀n tààfin mo níbi dáa ó dẹ̀ ti ní àwọn òṣùwọ̀n àtàwọn òṣùwọ̀n tààfin máa lè súnnà gbogbo ẹnikẹ́ni tó bá ti lè yapa àwọn òṣùwọ̀n yẹn yóò kúrò nínú ìdí àlùsùn yóò bọ́ síta ní ọ̀sùn àwọn níbi ṣẹ́rí gbogbo oníbídí àti ń bẹ láyé pátá ẹlẹ́gbẹ́ ni gbogbo wa kò sí ìran bídí àkan tí ń bẹ láyé àtikọ́ jẹ́ pé ìròrí ìkan nínú àwọn ẹgbẹ́ tí ànẹ́bì ni yóò pin ni kò sí ìran bídí àkan ẹ̀dá kan sọ bídí àti ń bẹ fún mi láyé fún mi ẹ sọ bídí àkan àti kí n sọ fún yín pé bídí àyí láti níbi tó ti jáde rí kódà ká máa sayí lála àbẹ́ ẹ̀kọ́ ni sẹ́nà pé bíbí àyẹn ó lọ́dọ̀ àwọn pípọ̀ tó ti jáde àzíkìrì jẹ̀mọ́rì káàmà sí àzíkìrì lápapọ̀ bíbí àyẹn rẹ̀ ó ní àwọn pípọ̀ tó mọ́ ń ṣe ẹ̀ẹ̀lẹ̀ bá lọ́dọ̀ àwọn kọ̀wárì sáwọn kọ̀wárì mọ́ ṣe àzíkìrì jẹ̀mọ́rì náà ẹ̀ẹ̀lẹ̀ bá lọ́dọ̀ àwọn kọ̀dàríyà sọ mọ́ ń ṣe gbogbo alásímọ́ pípọ̀ tí wọ́n mọ́ ń ṣe àzíkìrì jẹ̀mọ́rì àzíkàrù alápapọ̀ àzíkìrì alápapọ̀ tó sì máa ń pariwo ṣe ẹ̀sọ́ bídíà náà láyé tí a ò ní rí tí ó wà traceable sí kan náà àwọn ẹgbẹ́ irùpẹ́ ń get point ló fi jẹ́ sí àwọn àbá sọ wípé usulul bídíà àbí usulul bídíà yìí àwùbá àwọn ìpìlẹ̀ bídíà mẹ́rin àwọn àbá mi ní márùn ìpìlẹ̀ gbogbo bídíà láyé mẹ́rin àwọn mi ní márùn kí lálákọ̀ọ́kọ́ al-Khawarij ẹlẹ́ẹ̀kejì ṣíà ẹlẹ́ẹ̀kẹta mọ̀rùjíà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn àbá mẹ́ni jàmíyà ní àwọn tẹ́ni márùn ní usulu bídà àwọn usulu mẹ́rin tí mo kà yí eléyìí báyìí lákọọ́lẹ̀ nínú àwọn kútùbù súnnà tí máa ní kútùbù súnnà àwọn tíra tí wọ́n kọ lórí manhaj àti àkídà àti àkídà tó ahli súnnà tó jama'a gẹ́gẹ́ bí sharh súnnà albarbahari sẹ́gẹ́ alimọ́mù albarbahari náà sọ lórí ọ̀rọ̀ yẹn pé usulu bídà usulu bídà yìí wọ́n dẹ̀ mẹ́ṣẹ̀ mẹ́rẹ̀ ní tí mo sọ gbogbo bídí ayé láyé wọ́n ní látara mẹ́rẹ̀ yìí ló ti gíní ló ti pẹ́ka wà minha tasha'abat al-bid'ah nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí ni gbogbo bídà yóò kù sí jáde nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí o ni gbogbo bídà tó kù sí jáde kò yí báyìí náà àwọn òyìn pé ọ̀rọ̀ hizbiyya yàtọ̀ sí ọ̀rọ̀ fírkọ̀ ṣùgbọ́n kùránì jẹ́ kó yọ pé àti hezbi àti pẹ́kọ̀ nkẹ́kẹ́ náà ni wọ́n àti ṣíà ṣẹ̀rí ṣíà àgbà máa ń lò yẹn ní tó túmọ̀ sí òun náà lẹ́gbẹ́ o ṣùgbọ́n àwọn kan ti gbajúmọ̀ pẹ̀lú ọkọ̀ yẹn nítorí wọ́n tàṣà yá pé àwa ni ṣíà Ali àwa ni jẹ̀mọ́ àwa ni ọmọ ẹgbẹ́ àìdánwò wọn ni ṣíà yẹn àwọn kan tàṣà yí wọn náà tó bẹ́ẹ̀ kéèyàn ni ṣíà ẹ̀rí inú al-Qur'an tọ́lọ̀bà lè fẹ́ sọ wípé ẹ̀rí tọ́lọ̀bà lè fẹ́ sọ pé ṣíyàn ṣíyàn ok ọlọ́bà lọ́sùn táwọn tọ́lọ̀ sọ wípé innal ladhina farraqu dinahum wa kanu ṣíyàn wa kanu àti àti at tó gbé farraqu dinahum farraqu التفريق والتفرق والافتراق ìtumọ̀ kankan ní pẹ̀lú kí ni o التشيع nínú ìtumọ̀ إلا الذين فرقوا دينهم وكانوا شيعا dájúdájú àwọn tán fún ẹ̀sìn wọn káyẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ tán wà ní ìjọ níjọ ṣíyà ẹ̀ wọ́n wà ní kí ni o ìjọ ní ìjọ a jẹ́ pé ìjọ náà ń pè bẹ́ẹ̀ ìjọ náà ń pè ní ṣíyà lásìkò ní kò fi ṣe ẹ̀wọ̀n gbọ́dọ̀ méjèèjì níbẹ̀ ó túnmọ̀ sí nǹkan kan náà ní méjèèjì àrí bákan náà al-Qur'an munibina ilayhi wattaqu ayé àti mọ̀síkà alẹ́ kan náà ni bẹ̀tí mo fẹ́ lò níbi ayé ni pé wala takunu minal mushriki ọlọ́wọ́n bá ní ẹ má jẹ́ ìkan nínú àwọn ọ̀ṣẹ́bọ ẹ má ju àwọn ọ̀ṣẹ́bọ minal ladhina farraqu dinahum ẹ bá ń dìgbò yẹn kí náà sọ kán kò di méjì kullu hizbin kò di mẹ́ta mẹ́tẹ̀ta yẹn kankan náà ni ẹ̀rí mi gbọ́yẹ́ṣá farraqu dinahum wa kanu farraqu dinahum wa kanu shi'an kullu hizbin bima ladayhim farihun mẹ́tẹ̀ta kankan náà ni tó wọ́n ní kẹ́kí bá ti ń takò hizbiyya ọ̀rọ̀ ìfìrọ́kù ló ń takò pé kò sí nǹkan tí ń jẹ́ hizbiyya awárí inú àwọn tí ń takò gbólóhùn ìjọ yẹ pé kò gbá lérò kéṣe gbólóhùn yìí kéṣe àkíkọ̀ ní takò ẹni yẹn ní problem pẹ̀lú èdè tí ẹni èdè ẹ má pè òun ní ọmọ ẹ má pàwẹ̀ láwẹ̀ má ẹ nǹkan tẹ́ ni ẹni problem pẹ̀lú ẹni yẹn ẹni táwọn wí ìgbà pẹlẹgbẹmẹ kódà gba ẹni táwọn wí ni wọn òun náà ni àṣẹ àdùtò sárọ mọ̀rọ́jì gbadébọ̀ ní Ògbómọ̀ṣọ́ kọ́lọ́kọ́ bá wà pẹ̀lú bàbá yìí pọ́blẹ́mù tí wọn àwọn kan fẹ́ kó kọlùkọlù wọn ni wàláì àwọn kan fẹ́ kó kọlùkọlù wọn sì fẹ́ kí bàbá yìí bá bẹ́ ìtí bàbá yìí wí ọ̀tọ̀ ni gbólò ni bàbá máa ń bá jà tí wọn èdè yìí náà ni àwẹ̀ àìwẹ̀ ní jẹ́bẹ̀ ẹ́ ìkí oòrùn náà pè ní ìrun àwọn máa fẹ́ lọ kí oòrùn ìkí ọ̀run ọ̀run ìkí ọ̀run ni ìrun ọ̀run ṣe papọ̀ mọ́ ìrun ẹ̀rọ bá kọ́ ẹ̀ta ń pè ní àsúnkì nílẹ̀ Yorùbá fún èso wẹ̀tù ìrun àti ọ̀run nǹkan méjì tí ọ̀jọ́ ara wọn ni àti oòrùn ọ̀jọ́ ara wọn rárá wọ́n ní wọ́n ń kí ìrun kéde wọ́n ń kí ọ̀run kọ́lọ́n kó sànú wa ẹni yìí tí wọ́n àwọn gbà yí pẹ́lẹ́gbẹ́ ń bẹ wọ́n sì gbà páwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ oníbíjà ni wọ́n níta wọ́n gbà ní pé ẹ máa pè wọ́n ní oníbíjà ẹni tí ń ṣẹgbẹ́ tí ń ṣe bíjà gbogbo yóò náà ti pẹ́ jù ń ti lọ kíní ń ti lọ tàbá ti sọ pé ẹlẹ́gbẹ́ gbogbo yẹn ti gbọ́ yé oníbíjà là ń pè bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni àwọn kan bẹ́ẹ̀ bí yẹ pé àpékọ̀ gẹ́gẹ́ ni wọ́n ń takò pé ẹ má pẹ̀ nìkan lẹ́gbẹ́ mọ́ ẹ má pẹ̀lú kan ní ẹlẹ́gbẹ́ now àdínkù yìí problem ló jẹ́ fún gbogbo àwọn tí wọ́n ṣe irú nǹkan yìí problem ló jẹ́. àdínkù yìí wá rèé òun ni ó ṣàlàyé fún wa ìdájọ́ àwọn ẹlẹ́gbẹ́ nínú ẹ̀sìn ìdájọ́ wọn àdínkù ti ṣàlàyé ẹ̀. bákan náà òun ló jẹ́ kó yọ pé àṣẹgbẹ́rẹ̀ ìdílé àní bákan náà àdínkù ló jẹ́ kó pé níta fi ma àwọn tí wọ́n là alfirqatu najiya nínú hadithi ni wọ́n ti mú orúkọ alfirqatu najiya nínú hadithi ni wọ́n ti mú tẹ bá wo gbogbo àwọn afá àtẹ máa ń sàlàyé alfirqatu najiya tọ́mọ́tẹ́ mẹ́rin wá lórí orúkọ yẹn hadithi ni wọ́n mú wá torí pé anẹ́bí sallallahu alaihi wasallam ròyìn pé ṣùgbọ́n ẹgbẹ́ méjìlá ní a ní ẹgbẹ́ tó dá òun náà lẹ́gbẹ́ ẹyọ kan oṣù a sì ní ẹgbẹ́ burúkú òun náà ìlú wa ẹgbẹ́ tó kù 72 tó kù kí lọ́dún kí lásìmọ̀ pé ẹgbẹ́ kan lọ́dá òun náà ni àdéfì yìí tó ní gbàtà bí anẹ́bì léèrè anẹ́bì ní òun náà ni kíni aljama'a nínú ní ẹgbẹ́ tí ó là nìyẹn ẹgbẹ́ tó dà nìyẹn adájúwájú tó yẹ pé gbogbo seventeen tó kù pátá inú náà ni wọ́n lọ kò yẹ báyìí sí náà gbogbo seventeen tó kù yányá inú náà ni wọ́n lọ so yẹ báyìí sí òun ló dé ká mọ ìdájọ́ àwọn ẹlẹ́gbẹ́ náà ọ̀nà kan wá lè gbà sàlàyé tó fi yé wa ká lè bá a mọ̀ yí pé ní pàtàkì gẹ́gẹ́ wọ́n gbọ́ yé òun ni wípé àlejò ti mẹ́jẹ̀mú kalẹ̀ àbí ìròyìn tá mọ̀ rí lára ìjọ ọkàn ojú tí ó láyẹn ló jẹ́ pé gbogbo ẹgbẹ́ láyé àwọn náà máa ń pàpè mára páwọn ẹlẹ́yọkan yẹn kò sí ẹgbẹ́ náà láyé ní ẹgbẹ́ tí ń bẹ tí ò ní kàí pé òun ni ẹyọkan sánàbí ni yóò láyẹn bẹ̀tí nǹkan tó máa ń já wọn bọ́ ni pé ànẹ́bì ti sàlàyé ìròyìn káàrí lára arú àwọn yẹn man kana ana alayhi alayhi al-yawm ẹni tó bá wà lórí nǹkan tẹ́lẹ̀ ànẹ́bì wà lórí ẹ̀ lónìí àtàwọn sọ̀hábà kò yíra yìí náà olóòfin jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ tẹ bá wá rí pátápátá tẹ bá ń pàṣẹ mara páwọn ẹlẹ́yọkan yẹn ẹkẹ gbé àdìsọ́kẹ̀ wọn gbogbo àdìsọ́kẹ̀ wọn pátápátá àti àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ẹgbẹ́ sórí òṣùwọ̀n nǹkan tánà bí wà lórí ẹ̀ lọ́jọ́ yẹn àtàwọn sọ̀hábà rẹ̀ tó bá fi lè yapa rẹ̀ wọ́n ṣe wọn kì í ṣe ó fẹ́ nísìn àwọn ẹgbẹ́ kan lẹ́bí jẹ́ pé nínú àdìsọ́kẹ̀ tí wọ́n ní pé Ọlọ́run bá ń bẹ ní gbogbo àyè Ọlọ́run bá ń bẹ ní gbogbo àyè bákan náà rèé inú àdìsọ́kàn wọn ni pé ọlọ́run bá ń bẹ gbogbo nǹkan ní nǹkan fi ń jẹ́ nǹkan òláńpẹ̀ ní àlùṣèlú wọ́n sì gbà gbogbo nǹkan ọlọ́run ni òláńpẹ̀ ní àlìtìhad sẹ́rí ọlọ́run bá ń bẹ ní gbogbo ayé kan nìyẹn ọlọ́run bá gbogbo ayé àkídà kan nìyẹn ọlọ́run bá wà gbogbo nǹkan àkídà míì ni ní ọlọ́run gbogbo nǹkan kan mẹ́tẹ̀ẹ̀ta yẹn yàtọ̀ síra wọn sẹ́rí àwọn àkídà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àdìsọ́kàn mẹ́tẹ̀ẹ̀ta yìí tàbá gbé yẹ̀wò sóhun lànẹ́dì wà lórí ẹ̀ níta yẹn àtàwọn sọ̀hábà ṣé kò á ń jẹ́ ti gbèsè irú àdìsọ́kàn yìí àjẹsí pé táà bá tilé rí kó yapa sí nǹkan tánàbí wà lórí ẹ̀ńgbà yẹn àtàwọn sọ̀hábà rẹ̀ tí kò ráńdì ẹ̀pẹ̀pẹ̀ sí tọ́wọ́ bí lè yapa sí wọn ṣe ẹgbẹ́ ẹyọkan fún nínú àwọn 72 yẹn wọ́n wà kódà wọ́n lè padà jáde fún orú 72 yẹn lọ́dọ̀ àwọn kan náà olùmọ̀ torí pé mọ̀tọ́ fáwọn olùmọ̀ pé sí méjì lórí ọ̀rọ̀ 72 yìí ń bẹ́ náà olùmọ̀ tán ní àwọn kùfáàrù yẹn náà tí wọ́n jáde kú òun Islam pẹ̀lú àdìsọ́kàn wọn pẹ̀lú ẹgbẹ́ wọn àwọn náà wà àwọn 72 yẹn ṣùgbọ́n nítorí àdìsọ́kàn wọn wọ́n padà jáde kúrò mẹ́ ṣùgbọ́n tá a bá ń ka ọ̀nà ibi tí àlùmọ̀ mùsùlùmí pín sí àkàwọn náà wípé lára ibi tán pín sí nìyẹn tábàǹkà ọ̀rọ̀ ìṣirọ́ àákàárú àwọn èèyàn náà pé nínú àwọn ẹni tí wọ́n fi tì sí ní Islam nínú àwọn ẹgbẹ́ ni ṣùgbọ́n tó yẹ pa padà wípé àdìsọ́kàn ẹgbẹ́ wọn jáde kó ní Islam ló jẹ́ pé àwọn tí wọ́n sọ wípé wọ́n wà nínú wọn àwọn tí wọ́n jáde kó ní Islam wà lọ́sẹ̀ mìtì àtàwọn tán wọn sínú wọn ìyapa gbólóhùn lásán lọ́wọ́ láàrin wọn kìí sì yapa àtúmọ̀ khilafun lafzi ìyapa gbólóhùn ní bẹ láàrin wọn ṣùgbọ́n ìyapa àgbọ́yé kò sí láàrin wọn gbogbo àwọn náà gbà wípé àwọn tó ní wọ́n bẹnu wọn yẹn náà gbà wípé wọ́n bẹnu wọn nígbà tá a bá ń ka ọ̀nà ibi tí ìròrí àwọn mùsùlùmí pín sí ni ṣùgbọ́n wọn ò sí nínú wọn nítorí pé ìròrí wọn ti padà gbé wọn jáde kó ní Islam ṣùgbọ́n tá a bá ní ká máa ka ọ̀nà tí àwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ sí a kà kọ̀wárì jì mọ́ wọn tó ti pé kọ̀wárì ti padà jáde kó ní Islam lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ so àwọn díẹ̀ náà olùmọ̀tán tàpọ̀ jáde kó ní islam yẹn náà wọ́n kà wọ́n fún nínú àwọn àìsírọ́kù bọ́lá nínú àwọn 72 yẹn pé nínú àwọn wàhálà tó dé bá àwọn mùsùlùmí ni wọ́n kà sí àkónú wọn wọ́n kà kọ̀dàrí àkónú wọn wọ́n kà mùrùjíà kónú wọn mùrùjíà náà pín sí àwọn mùrùjíà ìjà ò máa ń débẹ̀ o àwọn ẹ̀yìn náà ń pè ní al-mutakallimuna min al-murji'a a lè ní murji'atul fuqaha kò tí yóò yí náà yìí murji'atul fuqaha kò sẹ́ni kankan nù àfà kò sẹ́ni kankan nù àfà mùsùlùmí tó kù ń kéde ó ní àfà wa Shaykhul Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala bàtà sọ̀rọ̀ nípa hadithu pé gbogbo ẹgbẹ́ yìí kulluha fin-nar nínú kitabul iman wọn wọ́n ní kò sí ẹnì kankan nínú Islam tí ó pe àwọn mùrùjí àtùkùkọ̀há tó pè wọ́n ní kèfèrí àwọn ọ̀rẹ́ nìkankan wọ́n ní torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá pe gbogbo ẹgbẹ́ ní kèfèrí faqad khalafa al-kitaba wa sunnata wal ijma' irú ẹni bẹ́ẹ̀ ti yapa al-Qur'an ó ti yapa sunna ó ti yapa ijma' kódà imam malik alimam imam ibn taymiya ni kìí ṣe ijma wà àwọn ẹni ìṣáájú àkọ́kọ́ nìkan ló yapa kódà ó tún yapa ijma wà àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tó tún yàtọ̀ sáwọn mẹ́rẹ̀ẹ̀rin nítorí pé فليس فيه ابن تيمية نكو سنة كان من كفر كل سنتين وسبعين فرقة àwọn tí wọ́n pe gbogbo 72 ní kèfèrí kò sí so Ibn Taymiyyah rahimahullahu ta'ala ní ìròyìn àwọn Khawarij ni ó ní bọ̀dáwá ṣe sọ́fún tí bọ̀dáwá tó sí nìyẹn Muhammad bin Ali Jabata kọ́lọ̀ bá bọ́wà fọ̀nà máa bọ̀dá náà ìjọ táwọn tó sí nìyẹn kò yí báyìí eléyìí báyìí lára àwọn kátà láti gbọ́ inú hadithu yìí kálọ̀ mọ̀ wípé hadithu yìí wàhálà ló jẹ́ fún gbogbo àwọn ẹlẹ́gbẹ́ now internet ma mẹ́ntín jẹ́ àdìsúnnà ni pé àdìsọ́kàn rẹ̀ manhajú rẹ̀ àti gbogbo ọ̀nà tí ó mọ̀ gbàsìn lọ́wọ́ bá ó gbọ́dọ̀ máa jọ kí النبي صلى الله عليه وسلم وصحابه من كان على مثل ما انا عليه اليوم واصحابي òun ló fi jẹ́ pé tẹ́ bá lọ wo gbogbo àdìsọ́kàn alùsùn nẹ́tọ̀ jẹ̀mọ́ àpáta ẹ̀rí wípé wọ́n máa ń yọ nínú Al-Qur'an àti nínú Sunnah ni ẹ wọ́rọ̀ àdìsíwá àti mẹ́rin bàyẹn sì pé Allah subhanahu wa ta'ala mustawin ala arshihi bainun min khalqihi Allah subhanahu wa ta'ala wà lókè al-arsh ó dẹ̀ jìnà sáwọn ẹ̀dá rẹ̀ mustawin ala arshi àárí àtàwọn sọ́rọ̀ mi àwọn sọ́rọ̀ ṣúwàrù mi ó ń bẹ́ náà wọn ṣúwàrù yẹn tó gbé wá pé arrahman ala al-arshi istawa ó jẹ́ bẹ́ẹ̀ náà tó yẹ pé ó gbé wá pẹ̀lú ìtumọ̀ ni ẹ ẹgbẹ́ bẹ́ẹ̀ tó wà nínú suratul mulk a'amintum man fi as-samaa an yakhsifa bikum al-arda fa idha hiya tamur am amintum man fi as-samaa an yursila alaykum hasiba fa sata'lamuna kayfa nadhir gbogbo àwọn àti wà ilé ìyẹ́sù ìlú ìkẹ́lìmù tọ́yìbú wà láàmàlù sọ́ọ̀lì hù yọ̀fọ́ì gbogbo bá àwọn ayà ìyá àtàwọn ilé ìtọ́jú ọbẹ̀ lọ òun tọ́ka tí kọ́lọ̀ ọba lọ́sù hàn àtàlọ́wà ló kíni o wà lókè àlẹ́ àti sọ́mà sọ pé àlìsí wà ìtumọ̀ burúkú kan mẹ́mẹ́ àwọn kan ní ọwà ọtẹ́pẹ̀tẹ́pẹ́ rẹ̀ ogun ọ̀nà yìí túmọ̀ fi túmọ̀ ni ẹ má jẹ́ kí wẹ́ kó wọlé sínú pé ọlọ́run bá wá gún wa ọwá tẹ́kẹ̀tẹ́ ọwá tẹ́pẹ̀tẹ́pẹ́ rẹ̀ tààrà mọ̀ túmọ̀ pẹ̀tẹ́pẹ́ rẹ̀ ẹ̀rọ àkùnrin ọlọ́run bá mo fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ lórí ẹ̀rú rẹ̀ túmọ̀ pẹ̀tẹ́pẹ́ rẹ̀ fún mi. rẹ̀ kéèyàn kéèyàn rẹ̀ pẹ̀tẹ̀ síbi kan àbí ó tẹ ọlá pẹ̀tẹ́pẹ́ rẹ̀ ìtumọ̀ alìsíwá òun náà ni àlẹ́lúwú wàlíìtìfà àlẹ́lúwú wàlíìtìfà kéèyàn wà bí tọ́gà kí nǹkan ga so ìsáwà ayé àlá wà ń tàfà ẹ lọ wo gbogbo kútùkù tàfàsíf gbogbo àwọn kútùkù tàfàsíf ẹ lọ wo tó bá jẹ́ sí pé àwọn tí wọ́n àwọn tí ń tú Quran pẹ̀lú àlù Quran àbí pẹ̀lú sunna àbí pẹ̀lú àwọn àtà ẹ̀rí pé gbogbo wọn tó ń tu sí pé istawa ayé àlá wọ̀tàfà now gbogbo àwọn àdìsọ́nà yìí wá pọ̀ gan nínú ẹ̀ ní al-khushu' wal-manamat kásọ wípé ọlọ́run bá ń ṣí gàgá fún wa a lè rí ọlọ́run bá direct àbí à ń rí ànábì àbí à ń gbà nǹkan láti di kùsù irú àdìsọ́kàn yìí sóhun ilẹ̀ pẹ̀lú Al-Qur'an àti sunna alimadamat à ń gba nǹkan lójú oorun à ń gba ẹ̀sìn lójú oorun sóhun ṣe pẹ̀lú Al-Kitab àti sunna kò yíra yìí sí kágbà wípé àwọn ẹni ọlọ́wọ́ bá wọ́n mọ ìmọ̀ kọ̀kọ̀ so eléyìí báyìí ní ṣe pẹ̀lú Al-Qur'an àti sunna gbogbo àwọn tábà ti lè rírú àdìsọ́kàn yìí ẹ̀rí wípé wọn ò sí léyìísù alama kana alayhi an wọn àti lórí nǹkan tánàbí àtàwọn sọ̀hábà rẹ̀ wà lórí ẹ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá gba oríṣiríṣi àwọn àdìsọ́kàn míì bẹ́ẹ̀ náà gbọ́ bí netflix kìfà bí ká máa ń tako òròyìn ọlọ́ọ̀ba tọ́yẹ kọ́lọ̀ ọba rí káyọ̀ fi ìròyìn rinlẹ̀ àgẹ́bí sọlá sọlá ń fi ìròyìn ọlọ́ọ̀ba rinlẹ̀ àwọn sọláfù fún máa fi ìròyìn ọlọ́ọ̀ba rinlẹ̀ so eléyìí báyìí déjì kó yọ pé gbogbo ẹni tí ó bá fi lè yapa sí àwọn ìgbìyànjú yìí àbí tó bá fi lè yapa sí àwọn ìpìlẹ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ ò so nítorí àsìkò wa ẹ jẹ́ kí n lọ síbi àwọn tí yóò mú wa gbàgbọ́ yé nǹkan yìí dáadáa pé kí nìdí tí a fi ń ṣàlàyé hadith yìí gan àfi kí la fẹ́ gbà ń bẹ̀ ṣé a fẹ́ jẹ́ kí a fẹ́ dá wa láyé lára mùsùlùmí ni àbí a fẹ́ ṣe ṣàmẹ́ta a fẹ́ ṣe ẹ̀yẹ àwọn kan ẹ̀yẹ báwọn kan ṣe máa ń lérò tó bá tí èèyàn bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí rèé èèyàn bá àwọn ìjọ kan nìyàn fẹ́ dá ẹ̀yẹ wọn lẹ̀ àbáwọn àwọn ìjọ kan nìyàn fẹ́ yọ jáde kó islam kò ń ṣe bẹ́ẹ̀ tí kìí bá ṣe pé àti la ẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan wa ní pàápàá jùlọ lásìkò gbà tí irú wàhálà yìí ń bẹ láwùjọ wa tó jẹ́ sí pé ẹ bí àwọn mùsùlùmí ṣe pọ́n ká bá ṣe yapa yẹ́lẹ̀yẹ́lẹ́ náà so ilé yìí báyìí rẹ̀ ló jẹ́ pé wà wípé ìsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí rẹ̀ nínú nǹkan tí a ní ìdíkà bùkátà ká nímọ̀ nípa rẹ̀ ni àti wípé ìpèpè sójú ọ̀nà sálàf ìpèpè sí àkídà ahlùsúnnà pẹ̀lú jama'a òun ni irú ọ̀rọ̀ báyìí ni ó ń dálé lórí náà eléyìí báyìí nínú àwọn nǹkan tá ní láti gbọ́ yìí bákan náà rẹ̀ nínú àwọn nǹkan tí láti gbọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí òun ni wípé nígbàtí Abdullahi ibn wàlá tẹ̀tẹ̀bí ṣúbùl fatafarọ́kọ̀ bí kùmà ìṣẹ̀lẹ̀ hadithu kan bẹ́tí alimam muslim gbé jáde nínú sahihu hadithu abdullahi bin mas'ud kí ni kan tí a kùrán yẹn sọ ọlọ́wọ́ bá ní wa anna hadha sirati mustaqima eléyìí báyìí ni àti pé dájúdájú eléyìí ni ojú ọ̀nà ìní ọlọ́wọ́ tó dúró tán fattabi'u ọlọ́ni ẹ máa tẹ̀lé wàlá tẹ̀tẹ̀bí ṣúbùl ọlọ́run bá ní ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pọ̀ fatafarraqa bikum an sabili kó má bàa mú yín yapa kúrò lójú ọ̀nà mi ọlọ́run bá dhalikum wassakum bi ọlọ́run bá dáhùn sàsọ tẹ́lẹ̀ léyìí báyìí yín la'allakum tattaqun tẹ́lẹ̀ bá páyọ̀ ọlọ́run bá ní. sẹ́rí ayé wàsírọ́tùlọ́hí wáhìdù àfáwà dáadáa kan wọ́n dìdì kí ọ̀rọ̀ ikọ̀ tíra wọ́n ni àjàmáàtì wáhìdá lájàmáàtì wàsírọ́tùl wáhìd láàṣàrọ̀ jama'atun wahida oni jari muslim sai jama'atun wahida la jama'at wasiratun wahid la asharat jama'a kan so na la ni kò ṣe ojú ọ̀nà kan náà la níta láti máa rìn láàṣàrọ̀ kí sọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀nà nítorí pọ́lọ̀ ọba lè kẹ́sọ pé hádìí sẹ̀bíìlì eléyìí lójú ọ̀nà mi fàtàbí'ú ẹ máa tẹ̀lé inna hadha sirati mustaqima fàtàbí'ú eléyìí lójú ọ̀nà ilé ọlọ́run ọba tó tọ́ ẹ máa tẹ̀lé ọ̀nà yọkàn tọ́lọ́run now abdullahi bin mas'ud wa sọ wípé ìgbà tẹ́lẹ̀ bí n tú àyà yìí fáwọn ó ní kọ́pọ̀ lánàá rasulullahi sallallahu alaihi wasallam kọ́pọ̀ ni anabi sallallahu alaihi wasallam la ìlà kan kalẹ̀ báyìí ilẹ̀ yọ kan faqala hadha sabilullah anabi wa sọ pé ilé ìlú ju ọ̀nà ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́ ọba àdéjọ́ sọ pé eh, inna hadha sirati mustaqima ojú ọ̀nà yọ kan yìí náà ni وخط وخط خطوطا عن يمينه وعن شماله anabi wa la àwọn ìlà tó pọ̀ sẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ìlà yẹn ìlà yọ kata anabi là tọ́tọ̀ yẹn lẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ anabi wa la àwọn ìlà tó pọ̀ àtẹ̀gbẹ́ òsì rẹ̀ anabi wa sọ yí pé wàhábì subul eléyìí báyìí làwọn ojú ọ̀nà tó pọ̀ tó lọ́wọ́ bàbí kíra sọ thumma qala Ànábì wá sọ wípé wàhádìí ṣubùl nígbà tí Ànábì wá sọ̀rọ̀ yẹn tán Ànábì ní àlàkúlì ṣètọ́ àlàkúlì sàbílì ṣètọ́nù yad'u ilayhi lójú ọ̀nà kọ̀ọ̀kan tẹ́ ń wò yìí àwọn èṣù wà ń bẹ̀ tán pèpè وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله لين بين رجوا وأكبروا now إلي لا يتم ìlànà ẹyọ kan náà ni gbogbo agbọ́dọ̀ máa rìn bákan náà ó túmọ̀ sí pé àwọn ìlànà pọ̀ tí ó yà lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà yẹn ṣùgbọ́n tẹ́yìn bá fi lè yà kúrò lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà tó tọ́ yẹn lórí ojú ọ̀nà tó tọ́ yẹn tó yà sí ìyànà ẹ̀fún àbọ́yà sí ìyànà òsì ó ti yà sí kan láwọn ṣúgùlù yìí nìyẹn tó yẹ pé ṣètọ́nù wà lójú ọ̀nà yẹn tó ń pèpè sí ṣe lè yí rèé òun ní òjò pé yọ ayé pé ojú ọ̀nà pọ̀ gidi gan tí gbogbo ẹ̀sì ní wọ́n tàṣà àbà wọ́n jáde látara ojú ọ̀nà ẹ̀yọ̀kan òṣìṣẹ́ náà tó pé látara ojú ọ̀nà kan yẹn tànẹ́bì ti la ìlà tó pọ̀ sẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì tànẹ́bì tẹ̀jẹ́ kó wáyé pé ojú ọ̀nà tó tọ́ lélẹ̀ gbogbo àwọn eléyìí ṣubú tọ́nà ọba nìkan kẹ mọ́tẹ̀lẹ̀ tó lóbi jẹ́ sí pé ìlànà ẹ̀yọ̀kan òun náà ni gbogbo agbọ́dọ̀ wà ibẹ̀ láyì ti ṣọ̀kan ọlọ́ba lọ́sùn fún àwọn tọ́lá sọ́nà al-Qur'an ọlọ́ni wa ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها إلى آخر الآية الله الله سبحانه وتعالى صحيح واعتصموا بحبل الله جميعا الله أبا أني أجرما حبل الله أقوى الله أبا jẹ̀míàn gbogbo yín lápapọ̀ níbi àyà tí mo kà yìí ọ ń pè wá sí ìṣọ̀kan ṣùgbọ́n tá a bá fẹ́ ṣọ̀kan ọlọ́run bá ní kẹ́lá sọ ń ká ṣọ̀kan lé lórí òun náà ni hablullah ìlànà sọ ọlọ́run bá lágbọ́dọ̀ ṣọ̀kan lé lórí tí a bá fi lè ṣọ̀kan lórí ìyẹn ìṣọ̀kan wa ìṣọ̀kan tí ò dáa ni ìṣọ̀kan àbòsí ni ọlọ́run bá ní wa'tasimu bihablillahi jami'an wa la so nínú ayà ìlọ́lọ́wọ́ bá àríkẹ́ láti pèpè sí ìṣọ̀kan ọlọ́wọ́ bá àríkẹ́ láti kọ̀ wa àtàfàrù kápín yẹlẹyẹlẹ kápín níjọ níjọ wàkúrú ní ìmẹ́tàlọ́yà àríkù ọlọ́wọ́ bá ní ẹran tí ìdẹ̀rẹ̀ ẹ̀mí papọ̀ ọlọ́wọ́ sọ fa bí ní pẹ̀lú pẹ̀lú kí ọlọ́wọ́ bá lẹ́bí dọ́mà ẹ̀yà ó túnmọ̀ sí wípé ká yapa yẹ́lẹyẹlẹ ìdí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ni ìkẹ́ ọlọ́wọ́ bá ní ká ṣọ̀kan ṣùgbọ́n bá tọ́lọ́wọ́ bá ní kẹ́lá fẹ́ àlàfà tó fẹ́ sọ ọkà wọn sàhábà papọ̀ lórí mẹ́nàjù kan lórí àkídà kan ni olóbi jẹ́ pé tẹ́bá lọ wo àsìkò ànábì sallallahu alaihi wasallam nǹkan tá bèèrè ní pé ẹgbẹ́ mélòó ní mẹ́lá sùpà kò sí ẹgbẹ́ kankan lásìkò Umar ibn Khattab kò sí ẹgbẹ́ kankan ní àsìkò Uthman ibn Affan kò sí ẹgbẹ́ kankan àyàfi ìgbà kan pa Uthman kan láwọn fáwọn fi sọ wípé kí ni ìpìlẹ̀ ìṣìláàfù gan ìgbà kí ni ìpìlẹ̀ ìyapa nínú Islam lẹ́yìn ìgbà kan pa Uthman ibn Affan ìgbà yẹn ni ìṣẹ̀rọ̀kù ṣẹlẹ̀ ìgbà yẹn ni ní nítorí pé abdullahi zulkuwaisiro at-Tamimi abdullahi zulkuwaisiro at-Tamimi nínú àwọn tọ́wà lásìkò ànábì sallallahu alaihi wasallam tó yẹ pé olórí àwọn kọwàrí ìròyìn sí ń bẹ lásìkò yẹn ṣùgbọ́n ìròyìn yẹn ò lágbára wọn ò dẹ̀ ní ìjọ wọn àríra wọn kójọ àìbẹ̀kọ́ ni olóbi jẹ́ pé gbogbo èèyàn tí mo ń bi ẹnìkan léèrè ní àìpẹ́ yìí gbà tí mo ń sàlàyé ẹ̀sìn fún mo ní ẹ̀sìn wo gan lànàbì mú wa ìlànà owó gan ànábì sì mú wá ká fi ṣe Islam ṣé gbogbo àwọn ẹgbẹ́ yìí tí ń bẹ yìí pátápátá ṣé gbogbo ẹ̀ náà lànàbì mú wá ní àbẹ́yọ kan péré ìdáhùn tó fún mi ni pé gbogbo ẹ̀ náà lànàbì mú wá ìbẹ̀mọ̀ tí wọ́n ráyè wọlé sí lára dáadáa alhamdulillah ọlọ́ọ̀bá padà ní kó yé pẹ̀lú gbogbo bí àwọn ẹgbẹ́ yìí bírò ni wọ́n ṣe takora wọn yìí tí lára tó ń ṣe lọ́wọ́ bá fi tó yẹ takora wọn tó yìí káwá sọ fánẹ́bí náà ló mú gbogbo ẹ̀ wá

kò sí kankan náà sọ̀hábà yìí tó nílò àwọn àkídà tí wọ́n tako àkídà tí alkùnrin àtànẹ́bí pèpè sí tó ti pé wọ́n yapa kódà lórí ọ̀rọ̀ ìmáàmà lórí ọ̀rọ̀ ta ni ó jẹ olórí àbí ta ni ó jẹ olórí ẹnu Muawiya àti Àlì kò pé Àlì ni ó jẹ olórí wallahi Muawiya gbà pé Àlì ni ó jẹ olórí èmi ni mo sì lẹ́tọ̀ọ́ àti gba ẹ̀san ẹ̀jẹ̀ Osman lọ́rọ̀ àwọn tápa mo dúró wípé ká tó lè ṣe bẹ́ẹ̀ àfúnrẹ̀ Àlì kó tó bẹ̀rẹ̀ jọba jáwọ́kọ́ fíṣà àtàwọn tọ́pa Usman ibi tí wàhálà ìṣẹ̀lẹ̀ láàrin Muawiya àti Ali ni wọ́n bí Muawiya léèrè wípé ah, ọ̀rọ̀ yìí ti lójú ṣé ó ń sọ wípé ìwọ lọ lọ ni àbákẹgbẹ́lẹ̀ yìí méjèèjì àbí wọ́n lọ tọ́ sí ìlàfà ju Ali lọ kí ni Usman dá wọn lóhùn kí ni Muawiya dá wọn lóhùn ó ní wallahi ó ní kò rú òun lójú pé Ali lọ́lá ju òun lọ kò sì róhun lójú pé Ali ní ẹ̀tọ́ sí ìlàfà ju òun lọ òun ò sì sọ báwo ni Ali àti Muawiya àti pé ọgbà ìsìláàmù ní amul fatih ní amul fatih lòun àti bàbá rẹ̀ gba ìsìláàmù ẹ́ báwo lẹ́ṣe ti wé Ali ibn Abi Talib ẹ́ pé inú àwọn ọmọ kékeré ẹ̀ tọ́kọ́ gba ìsìláàmù ni ẹ́ wọ́n jìnà síra wọn bàjẹ́bàjẹ́ kò rú Muawiya lójú bẹ̀tí tí Muawiya sọ ni Usman bin Affan ibi tí wàhálà ti ṣẹlẹ̀ yẹn ibi náà ti yapa yẹn so ibi tí yapa ti wá ń ṣẹlẹ̀ yẹn àwọn kọ̀wárì àwọn ni wọ́n àwọn nápa problem tí wọ́n Usman bin Affan ti kú àwọn nápa Usman bin Affan lẹ́yìn rẹ̀ ní oríṣiríṣi àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí máa jáde lásìkò Ali wọ́n wá ní agbára gidi gan kò rí báyìí sí Ali pa àwọn kọ̀wárì ó dẹ̀ pa àwọn ṣíà àìdẹ̀kọ́ ni bẹ́ẹ̀ lọ bá àwọn mọ̀ àríyàjà ní àwọn tó jẹ́ sí pé ìjà àgbẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ olówà láàrin àwọn méjèèjì àwọn kọ̀wárì yìí náà nẹ́jẹ̀ fa problem ọlọ́run bá lọ́sùn hàn àtàlá ti fẹ́jẹ́ kí ọkàn kẹnu wọn sọ̀kan ṣùgbọ́n nítorí pé ìyapa ó ṣẹlẹ̀ tí ànẹ́bì ti sọ tí ó sì ní sáláì má ṣẹlẹ̀ nítorí àdìsì yìí inú àwọn àdìsì àwọn fáwọn fi sọ wípé inú àwọn àdìsì tó ń tọ́ka sí ìjà nẹ́bì ọlọ́run bá nẹ́bì tọ́lá nẹ́bì ti fún wa nílò so nítorí ẹ̀rẹ́ ní nǹkan ẹbí ṣẹlẹ̀ ẹnu wọn ti fẹ́ kò náà nípa lẹ́yìn ìyẹn wá ni pé ìyapa wá ṣẹlẹ̀ ló fi jẹ́ sí pé nígbà tí Ali padà wá kú tí Hassan ọmọ Ali tó padà wá gba ìjọba òun lò oṣù mẹ́fà lórí ìjọba àtọjọ́ díẹ̀ ó padà wá gbé ìjọba yẹn fún Muawiya ẹgẹ́ bí àsọtẹ́lẹ̀ tí Ànábì sallallahu alaihi sọ nípa Hassan bin Ali pé inna ibni hadha sayyidun ọmọ méjì àwọn ولعل الله أن يصلح به بين الفئتين ọlọ́wọ́ bá alékẹ́lá yìí jẹ́ ṣe kó lo ọmọ yìí ní àtúnṣe láàrin ìjọ méjì tí wọ́n ń bára wọn jà so Asad bin Ali ó padà tànázàlà fún Muawiya Muawiya padà gbàjọba lẹ́yìn tí Muawiya padà gbàjọba ìfẹ́nukò padà ṣẹlẹ̀ láàrin gbà mùsùlùmí padà wọ́n ń pè kí ní wọ́n ń pè ọdún yẹn ní amul jama'a amul jama'a ẹnu padà kò padà ṣùgbọ́n láti lẹ́yìn ikú Usman sí àsìkò táwọn yìí wọ́n pè ní amúlì ìṣẹ̀rọ̀ ìgbà tí àwọn ìṣẹ̀rọ̀ fi ṣẹlẹ̀ ní ìgbà yẹn gẹ́gẹ́ àwọn oníbílà bẹ̀rẹ̀ sí jáde àwọn ẹ̀dẹ̀ fa ìṣẹ̀rọ̀ fún nílẹ̀ umma yìí àwọn ẹ̀fà yẹn pa so gbogbo àwọn sọ̀hábà yẹn yẹn orí ìlànà kan gbogbo wọn wà gbogbo àwọn ẹni ìṣáájú tó tẹ̀lé wọn náà rèé orí kan gbogbo wọn wà àyàfi àwọn oníbídà àwọn ni wọ́n yapa lórí ìlànà yìí ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí máa gbé oríṣiríṣi àwọn òrí àwọn àdìsọ́kàn tó yapa sí àdìsọ́kàn àwọn sọ̀hábà náà bẹ̀rẹ̀ sí máa gbé jáde now gbogbo eléyìí báyìí bó ṣe wá bẹ̀rẹ̀ sí máa tẹ̀léra wọn nìyẹn bí oríṣiríṣi àwọn bẹ̀rẹ̀ oríṣiríṣi bẹ̀rẹ̀ sí máa jáde ní ìsìláàmù nìyẹn bó ń kálukú ṣe bẹ̀rẹ̀ sí máa dábídà ààrẹ lẹ́nu now kó tó wá dàsùkò tó dì ìgbà tó wá di àsìkò yìí rèé àwọn àbá máa ń jẹ́ kó yọ wípé ǹjẹ́ ká máa sọ gbogbo àwọn ìṣẹ́rọ́fù tó ṣẹlẹ̀ lásìkò yẹn àwọn ìyapa tó ṣẹlẹ̀ àtàwọn ẹgbẹ́ tó ṣẹlẹ̀ yẹn ṣé ń ta àgbàlérò ni pé a kàn fẹ́ máa dárúkọ àwọn tó dá wàhálà ilẹ̀ lásán wọ́n ní kì í ṣe pa fẹ́ máa dárúkọ wọn tí kì í bá ti pé ìròrí àwọn yẹn sì ṣẹ́kù láyé dòní ìròrí tí àwọn yẹn bá ti dálẹ̀ níta yẹn ń sì ń bẹ láyé dòní ìròrí àwọn ṣíà ń láyé dòní ìròrí àwọn kọ̀wárìjì ń bẹ láyé dòní gbogbo àwọn túrọ̀kù tó kù yán yán pátápátá náà ìròrí wọn ń láyé dòní tó yẹ pé àwọn èèyàn kan sẹ̀mí lórí ìròyìn yẹn tọ́dẹ̀ fi ń ti sára Islam so nítorí ẹgbẹ́ pé ọjọ́ ọ̀ràn yẹn lórí wa kákètè gbìyànjú kásàlàyé irú àwọn nǹkan yìí nítorí pé kí àwọn èèyàn kẹ́lẹ̀ làkúrò ní àwọn ìròyìn kìí ṣe báwọn tó ti kú lọ yẹn ń wọn tó yẹ pé ó jáde kó ní Islam àwọn aláṣẹ mùsùlùmí lásìkò wọn dẹ̀ pa wọn ni ẹgbẹ́ bíi jáàmù bùn sọ̀fọ̀ wọn pa ni àjáàdù bùn dirham tó jẹ́ àfa jáàmù bùn sọ̀fọ̀ wọn gan wọn pa ni kò yẹ báyìí sí àtàwọn tí wọ́n rí bí wọn tán rí bí wọn nígbà tí kìláfà sí ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí àwọn olórí lásìkò yẹn wọ́n pa wọ́n ni nípa kèfèrí kódà wọ́n bẹnu ọdún pé ọjọ́ ọdún ni wọ́n pa nítorí àwọn kófùrù tó ń fọ́n káàkiri ìpìlẹ̀ àwọn èyí dẹ̀ ní ìpìlẹ̀ ẹ̀sìn wọn yahudiya nasraniya majusiya òun náà ni àwọn ẹ̀sìn àwọn wọ̀nyí wọ́n wọlé sínú islam láti dànù islam rú ni da islam rú ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa fún so eléyìí báyìí rèé nínú àwọn nǹkan tí ó wọlé tọ̀ wá so lẹ́yìn tí mo ti ṣàlàyé àwọn ìyẹn ní ṣókí ibi tó wá kù kí n lọ ní ìparí níbi tí àsìkò sí yìí ó ní wípé ṣe wá rí gbogbo bí ẹgbẹ́ yìí ṣe wà yìí bí wàhálà yìí ṣe ṣẹlẹ̀ yìí bí bídíà yìí ṣe bẹ̀rẹ̀ sí máa hàn láwùjọ Islam tó sì bẹ̀rẹ̀ sí máa dá wàhálà lẹ̀ sí àwọn mùsùlùmí ní àárín ilé ìdá yìí rèé ǹjẹ́ wá túmọ̀ sí wípé gbogbo àwọn ẹgbẹ́ yìí ni wọ́n di kékeré ìjó túmọ̀ síbẹ̀ kò túmọ̀ síbẹ̀ àyàfi tá a bá rí inú àwọn ẹgbẹ́ yìí àwọn tó jẹ́ sí pé ìròyìn wọn ìròyìn kèfèrí ni fún bí àpẹẹrẹ ń sìn ẹni tó bá ní ìròyìn sùlù pé ọlọ́run bá àlefẹ́ láwà lára gbogbo nǹkan káàkiri irú ẹni bẹ́ẹ̀ kò sí iye méjì lọ́dọ̀ gbogbo àwọn àfà pé ẹni tó bá ti lè fi hululu rinlẹ̀ pé ọlọ́run bá wà lára gbogbo nǹkan wọ́n sọ fún ọ wípé ọlọ́run bá ń bẹ lára rẹ lòfin jẹ́ ní tó ń jẹ́ tí ò bá sọ́lọ́run lára rẹ o lè jẹ́ bẹ́ẹ̀ bọ́yà máa ń gbọ́ bọ́yà kí ń gbọ́ mi mà wọ́n sọ pé máikrófóònù yìí nítorí kọ́ máa sọ̀rọ̀ nípa Ọlọ́run bá wà lára rẹ̀ ni tí ò bá sọ Ọlọ́run bá lára rẹ̀ kò ní sọ̀rọ̀ mọ́ hululu ní gbogbo àwọn nǹkan yẹn hululu ni sọlọ́ jẹ́ pé téèyàn bá bá tẹ́rìbíyà débì kan lọ́dọ̀ àwọn ashabul hulul àwọn ashabu wahdatul wujud tẹ́ bá bá tẹ́rìbíyà débì tó bá sọ wípé coca-cola ni orí yóò tí pé ọ padà sínú lé ó dìbà tó sọ pé húwà tó bá kí ni húwà yẹn ọgbà pọ̀ lọ́hun náà lélẹ̀ yìí masha allah ó ti wà sọ́là ni ó ti dépò wùsùlù ni kò tí yẹ yí báyìí gbogbo orú àwọn àdìsọ́nà tó bá rí báyìí ẹni tó bá fi lè wà lórí ẹ̀ káàkiri kò yí báyìí ẹni tó fi lè wà lórí ẹ̀ àbẹ́ni tó bá gbà pọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wà ní gbogbo ayé kúfùrù ní o kò yí báyìí tó bá túmọ̀ sí pé gbogbo àwọn èèyàn tí wọ́n ní ríra na àwọn tó nírò rí onẹ́nìrò rí alágbárí tó túmọ̀ sílẹ̀ kò túmọ̀ sílẹ̀ a rí nú àwọn tán rí ríra na àwọn tán nírò rí rẹ̀ tí orí òsì sí lágbárí wọn tí wọ́n bá wọlé bóyá nítorí pé wọ́n àmọ́ débẹ̀ nǹkan táwọn káwò ní pé àwọn kan ṣe la ilaha illallah lásán

ẹ̀ntọ́nà ọba fún ní iṣẹ́ yẹn tó padà bá pàdé hasbunallah ọlẹ́ni tó níṣẹ́ yẹn ọlẹ́ni tó níṣẹ́ yẹn tó bá fa ájá tí yẹn débi tó ẹgbó pàdé ó padà rẹ̀ tó níṣẹ́ yẹn lójú oorun wallahi orí tòótọ́ ṣùgbọ́n kìí ṣòun lórí àjẹ̀mú lórí gbogbo àwọn rẹ̀ wọ̀nyí kọ̀rí inú ẹ̀ ló wá tí má sọ pé orí tòótọ́ má gbọmiyé pé tí mo sọ ní pé ẹni ẹ lórí tòótọ́ ò lè rí má yẹn ti kú ìyẹn ti kú kò yẹ bá mi bì ṣùgbọ́n ó padà rí àwòrán ẹni yẹn tó yẹ pé tó bá ń padà wá ń padà láǹfààní àti rí bóyá fídíò ẹni yẹn àbọ̀ padà láǹfààní àti rí ẹni yẹn lójú ayé ó padà rí pé n tó rí lójú oorun náà nìyẹn àlìjáde ló gbókọ rẹ̀ wá kò sí nǹkan tí yẹn fẹ́ ṣe láyé tí ń ṣètọ́nù rí dúró tì yẹn mẹ́ kò yẹ bá mi bì bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì tó yẹ pé tó bá ń fa ájàdí yẹn tó bá fẹ́ débì kan wọ́n yọ sí ọ wọ́n kìlọ̀ fún pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ o ò tí gba ìbì ní lórí tó ń fa yìí wọ́n fún ọ tó so ilé yìí báyìí rèé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa ni tó sì burúkú now búburú àwọn nǹkan yìí ó àdá àwọn èèyàn ó gbé àwọn ẹlòmíì lọ sí ibi wọ́n jáde kó ní Islam ẹ dákun torí Ọlọ́run bá ṣé gbogbo ẹnikẹ́ni tí ibi tí wọ́n lọ nìyẹn ṣé gbogbo ẹnikẹ́ni tí ń ṣe àwọn díkìrì yìí ṣé gbogbo wọn náà ń dérú pò yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń bí iná ló ti ṣe rí Ọlọ́run kádà kémi ṣe rí mi ṣe rí ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà ń jòkó ilẹ̀ ti ṣe rí tẹ́ bá débẹ̀ so ó ní àwọn kan lọ́jọ́ pé ibi táwọn wà tó sì fi kú ibi pé ẹ̀ láìlẹ́lẹ́lẹ́ là ń ṣe náà ni láìlẹ́lẹ́lẹ́ là ń ṣe tó fi kú lórí ẹ̀ ibi táwọn wà nù sírù àwọn ilé yìí náà rẹ̀ tí wọ́n jáde kó ní Islam ilé ìbáyìí àyàkítà bá rí in tó gbé wọn jáde kó ní Islam nínú orí wọn tí àwọn tí wọ́n ní ìpèpè yìí tán pèpè sí kò yí báyìí so ló fi jẹ́ pé bá sọ tí a bá lọ wo tíra bàbá wa Abdul Muhsin Al-Abbad Sheikh Sunan Abi Dawud wọn ìgbà tó ń sọ̀rọ̀ lórí hadith yìí hadith al-firaq tó ṣe gbogbo àwọn ẹgbẹ́ yìí ni wọ́n jáde kó ní islam tó ń sọ̀rọ̀ lórí hadith yìí nǹkan tó sàlàyé ni pé kò ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ yìí ló jáde kó ní islam pé kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ yìí rèé tọ́jẹ́ seventy two yìí rèé oníbídà ni wọ́n tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ tọ́lọ́ ọba lọ́sùn náà sára kádà kí n tètè rí màá gbé ọ̀rọ̀ tí mo sọ yìí màá gbé jáde insha Allah kẹrin but máa wà jáde láìpẹ́ ìpẹ̀lú gọlọ́ọ̀bá tí máa dẹ̀gbẹ̀ jáde tẹ́ máa rí wípé ìtàn ṣàlàyé ni pé kìí ṣe gbogbo àwọn wọ̀nyí ni wọ́n jáde kó ní Islam pẹ̀lú nǹkan tí wọ́n tẹ̀lé mo ti so ká lè bá àmọ́ wípé eré ìgbà yìí rè kìí ṣe nǹkan táyẹ̀ ń sọ lónìí Sheikh Al-Albani rahimahullahu ta'ala fatawa wọn tẹ́ dáadáa mọ́ so ìgbà tá a wà ní ọ̀dọ̀ bọ̀dá ni mo ti rí alhawi gbẹ̀yìn láti bàtà ti kúrò lọ́dọ̀ wọn ní ìfi padà rí tíra yẹn mọ́ ní ìfi láǹfààní àti ara tíra yẹn ní alhawi lọ́wọ́ mú bùkátà sí tíra yẹn nínú fatawa alhawi yẹn wọ́n á bi ṣéèkì léèrè lórí ni wọ́n jáde kó ní islam àti kulluha fi náà illa wahida tó túbà sí ewu wọn ó sì gbèrè wọ́n ni la ta'ni al-khulud wà la ta'ni adam al-khulud bọ́yẹ sọ́ndẹ̀ ni ẹni tó bá ní fatawa alhawi ẹlọ́bí ẹlọ́wọ́ ibi tẹ́jú sọ̀rọ̀ al hadithu kulluha fi an-nar illa wahida ṣé gbogbo wọn ni ó wọ̀ náà tó ṣe gbére nù náà ni ṣé kì ní la ta'ni al-khulud wa la ta'ni adam al-khulud hadith yóò túmọ̀ ẹgbà wá yóò túmọ̀ sí wípé wọ́n ó ṣe gbére nínú náà kò dẹ̀ túmọ̀ sí pé wọ́n ní ṣe gbére nínú náà ṣé kò wá ní ọ̀nà olóbàjẹ́ ta'ala ni so eléyìí báyìí náà mo ti ka ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú kitabul iman táwọn náà sọ yí pé kulluha fin nar illa wahida kò túmọ̀ sí gbogbo ẹgbẹ́ náà jáde kó nùnà àmì ní òwò náà gbére kò dẹ̀ kankan tó sọ yí pé gbogbo àwọn ẹgbẹ́ kèfèrí ni wọ́n rí láyé àyàfà so lẹ́yìn yẹn olùmọ̀ ń gbìyànjú àti gbé jáde fún wa ọ̀rọ̀ Sheikh Abdul Muhsin Al-Abbad nínú sẹ́hù ah, Sunan Abi Dawud ìgbà táwọn sàlàyé ọ̀rọ̀ yìí à mo ṣe ń wà lọ́wọ́ mi báyìí ó kù díẹ̀ kí n rí so ok inshallah kerim tọ́lọ̀ ọba kádàrà pé kí n rí tí àsìkò mi fi tó so tí ó bá di àsìkò question and inshallah kerim màá gbìyànjú àti àti ka ilé ìbáyìí fún wa ó so ó yìí súnmọ́ náà kí n padà rí bífọ́ kí ok ara pé mo ṣe ń wò twelve twenty five náà fún mi bí àbí twelve fifteen ok ok now so kí nǹkan fi kó ẹnu ọ̀rọ̀ yẹn jọ lápapọ̀ òní wípé hadith yìí kò ń ṣe bí àwọn èèyàn ṣe ń gbọ́ yé àwọn èèyàn pín sí méjì lábala hadith yìí àárín àwọn èèyàn fi ẹ́ pé wọ́n ṣàṣètò nínú hadith yìí so a sì nínú àwọn èèyàn pé wọ́n ṣàṣejù ń bẹ̀ mọ́tàbọ̀ alìsúnà tó jẹ̀máà ni pé àwọn ògbóni ṣàṣètò àgbọ̀ ṣàṣejù pẹ̀lú wípé agbọ́dọ̀ fi ẹni rẹ̀ wípé hadith yìí rèé òun jẹ́ kó yà pé àwọn ẹlẹ́gbẹ́ òní dídá ni wọn hadith yìí dẹ̀ ń ṣèdájọ́ lórí wọn wípé wọn ò wọ̀ náà kò yé báyìí sùn ṣe wá rí wọn wọ̀ náà àwọn àbá súnà pín sí méjì lórí ẹ̀ àárín àwọn àbá súnà tó sọ wípé náà ní Islam ní page ninety two yẹn sí dé page ninety five nǹkan tó ń sàlàyé ń bẹ̀ nìyẹn pé àwọn onídídé àwọn owó ọ̀nà wọn sí dákẹ́ mẹ̀ṣíà ṣùgbọ́n ṣe ìpadà sọ nínú tíra yẹn tó kílíà wípé wọn ní ṣe gbére nínú náà òun ní bọ̀dá ń síkà tó sọ wípé àà ó ní bídẹ̀ òsínú tátà mẹ̀ṣíà bídẹ̀ òsínú ẹsẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé mú ṣe kìí náà gbogbo bídẹ̀ àní kúfùrù ìrọ́ ni ẹ lọ ka ibi tí mo ń sọ yìí ẹ rí pé ṣe kìí ayi abubeji alishaz rashid bin mustapha wọ́n ká ọ̀rọ̀ yẹn ní ilé ìtawà lásìnà ọ̀rọ̀ tí mo dẹ̀ tí mo ń ká ti pẹ́ ti pẹ́ ni ẹ̀tí ọ̀nà sáwọn ìdí so ń bẹ̀rẹ̀ àwọn àbáṣú náà kí ṣe fún báàzì nìkan nígbà bẹ́ẹ̀ àwọn àbáṣú náà bẹ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ fẹ́ngbà yìí kó ní gidi ọwọ́ náà lizama ó dẹ̀ bẹ̀rẹ̀ àwọn àbáṣú náà fẹ́ngbà yìí pé kò túmọ̀ sí pé wọ́n wọná lọ́rùn ẹ̀yàn wà ìdù ni wọ́n lè padà wọná wọ́n sì lè má padà wọná ẹ̀yìn ni gbọ́ so wọ́n bẹ́ẹ̀ náà àfa sunna tó ń sọ́gbà bẹ́ẹ̀ so eléyìí báyìí ni ọ̀rọ̀ wípé ṣé hadith wàáyé ìta ń sọ wípé àwọn níbi tí àwọn wọ̀nà àti wọn wọ̀nà yìí ọ̀nà méjì táwọn àdìsúnà tó jẹ́ máa pín sí lórí ẹni bákan náà rèé ọ̀nà àwọn aláṣejù wá ní wípé wọ́n wọ̀nà wọ́n ṣe gbére sọ àwọn gbọ́dọ̀ bá wọn sọ irú eléyìí báyìí so kí ọlọ́ba lọ́sùn táwọn àtàlá kí ó sàmì ẹnì kọ̀ọ̀kan wa so eléyìí báyìí náà ni ṣókí tí màá lè sọ alhamdulillah mo ti padà rí ọ̀rọ̀ Sheikh Abdul Muhsin Al-Abbad yẹn so wá kí n kàkí fi parí ọ̀rọ̀ mi náà a nínú hadithul sirat yẹn náà ni a ìgbà tí wọ́n di ṣe ìlérè pé ṣé àwọn gbogbo ẹgbẹ́ yìí ṣé gbogbo wọn ni àrin ṣé ó túnmọ̀ sí pé wọ́n jáde kó ní Islam tún ṣe gbèrè nínú náà wọ́n ni agbọ́bìtù fi kúrú jí ìsáyìn náà sunnah ní page 19 mujallada alákọ̀ọ́kọ́ nínú sharh sunan Abi Dawud ad-dabitu fi khuruj al-insani min as-sunnah àwọn májẹ̀mú tó wà fún bẹ́yàn sí máa ń jáde kó nínú súnnà tàbáfẹ́ yọ ìjáde kó nínú súnnà kí láwọn májẹ̀mú tó wà fún wọ́n ni máa huwa ad fi khuruj al-insan máa huwa kí láwọn májẹ̀mú tó wà fún jíjáde yàn nínú súnnà ahuwa al àmì làámẹ́lú àmhúmà máà ṣé ọ̀rọ̀ àkídà nìkan ló lè gbé yẹn jáde kó nu súnnà ni àbí ọ̀rọ̀ ọṣẹ́ nìkan àbí méjèèjì papọ̀ kí ni májẹ̀mú tí yẹn fi lè yọ̀rọ̀ jáde kó nu súnnà ẹ̀rí pé bàbá náà gbà fún yẹn lè yọ̀rọ̀ jáde kó nu súnnà sí o wọ́n tó sọ pé wọ́n yọ̀rọ̀ jáde kó kùlíyùn wà kùrújùn jùsíyùn ìdáhùn nìyẹn o ṣéèkì ní ọ̀nbẹ nínú ìjáde kóòrùn súnnà tí yọ jáde yányán pátápátá wọ́n padà sàlàyé alkùrújù kùnlé ìjáde yányán wọ́n sàlàyé fún wa wà kùrújù jùsíjù ó sì ń bẹ̀rẹ̀ pé ẹ jáde kúrò nínú súnnà ní jáde tí ò ní jẹ́ pátápátá yányán ẹ̀rọ padà wá rí nísìn èyàn lè fi ilé ìgbọ́ pé arẹ́pẹ̀ èyàn lè máa ọkà jáde kó orin súnà yóò fi wọn bẹ́ẹ̀nu ìjáde kúrò ní súnnà yányán kàlbídà ìlẹ́tì yẹ́kùrù ashabuha òun náà ni àwọn bídíà ọ̀dà gẹ́gẹ́ bí àwọn bídíà tó jẹ́ pé àwọn tó bá fi lè kó sínú bídíà yìí wọ́n ti di kèfèrí pẹ̀lú ẹ̀ eléyìí ó gbìyàn jáde pátápátá ni wọ́n ni wa hunaka bídà ìwùn àwọn bídíà mìíràn ti ń bẹ tí ó sọ̀rọ̀ di kèfèrí walakinna ashabaha ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe bídíà yìí so oníbídà náà ni wọ́n ahlu bídà yìí wà in kanu dakhilina fi ìdádi mùsùlùmí bó ti ẹ̀jẹ́ sí pé a máa kà wọ́n sínú àwùjọ mùsùlùmí a máa kà wọ́n sínú nǹkan àwọn mùsùlùmí kò yí báyìí sí àwọn bídà kan bẹ̀rẹ̀ kàrí sirat àtìntẹ́yìn wa sab'i gẹ́gẹ́ bí àwọn 72 ìjọ yẹn alẹ́ ti kọ́ lẹ́yìn Rasulullahi sallallahu alaihi eléyìí tó yẹ pé ànábì sọ nípa wọn wípé wasatafariqu hadhihi al-ummatu ala ithnatayni wa sab'ina firqa al-ummah yóò padà pín sí seventy two kulluha fi an-nar illa wahida gbogbo wọn pátá inú nínú wọn lọ àfẹ́yọ kan oṣù qila man hiya ya rasulallah wọ́n bèèrè pé àwọn wo àwọn náà làwọn wà lórí nǹkan tẹ́lẹ̀ ànábì wà lórí àtàwọn sahaba ni wọ́n ní fasnatani wa sabi'una firqa min al-muslimin àwọn 72 tán sọ yìí nínú àwọn musulmi wọ́n wà fasnatani wa sabi'una firqa min al-muslimin hum alu bid'in wa dalalin àwọn yìí oníbídíà ni wọ́n ẹni ànù ni wọ́n walakinnahum ma wasalu ila hadd al-kufri ṣùgbọ́n wọn àdépò fún walakinnahum alu bidai ṣùgbọ́n wọn kì í so ní sunna oníbídíà ni wọn walakinnahum hesh alu bidai oníbídíà ni wọn eléyìí náà ń pè ní khurujun juz'iyun àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jáde yẹ́nyẹ́ yẹn tán pè ní al-khurujul kulli àwọn jáde kó omi ìsìláàmù yẹ́nyẹ́ ni tó gbogbo ẹni tẹ́wọ́n bá ti lè jáde kó omi ìsìláàmù pàápàá tó yóò jáde súnà mọ́ al kulli ni ẹ al juz'i ni ẹgbẹ́ gbọ́ jáde omi alùsúnà ṣùgbọ́n ó sì sẹ́kù nínú ìsìláàmù kọ̀ jáde kú òun mùsùlùmí ọ̀rọ̀ tí mo ń sọ ìfọ́n takola káyè bọ̀dá wa gidi gan pé àà ọmọ ìdìbò yẹn ti wá yàwó kí ó ti wá yàwó báyìí ó lè yẹn lè jẹ́ mùsùlùmí tí ò ní yálù sún náà àà ọmọ yìí àdánwò tí wọ́n bá ọ àdánwò bá ṣe kàbí mùsùlùmí àlàbáàdì náà papọ̀ lẹ́nu rẹ̀ ẹ̀dákùn torí ọlọ́wọ́n bá àfá yìí làwọn tẹ́ máa ń pè láàfá àwọn mo dìídì ka ọ̀rọ̀ abdulmusin alabadi kálí bá mọ̀ pé wallahi abdulmusin alabadi kékeré rẹ̀ ọjọ́ tàwọn ẹni láyé ẹ lọ ka síra bàbá ẹ mọ̀ yìí pé bàbá abdulmusin alabadi fún ẹjọ́ wọn rárá àwọn ènìyàn ha rọ́bà àwọn ẹgbẹ́ gan wọ́n dẹ̀ gbà yìí pé kò sí ẹlẹ́gbẹ́ kan láyé tó lè wọ́n lẹ́ni tó wà lórí súnnà káàlẹ̀ pẹ̀lú súnnà huwa man kana ala misli ma alayhi rasulullahi sallallahu alaihi wasallam wa ashabu òun làwọn tẹ́bá wà lórí irú kẹta so even sheikh abdul musin al-abad náà gbà wípé hadithu kulluha fin nar illa wahida kò ń ṣe dẹ̀lí nǹkan sọ pé gbogbo àwọn ẹlẹgbẹ́ kéèkéèrí ni wọ́n ẹ wò ó jàbàtà gbà pé gbogbo wọn kèfèrí ni wọn ẹ wo bí nǹkan yẹn ẹ wo bí pèpè yẹn bó lè takora wọn tó jàbàtà gbà wípé gbogbo àwọn ẹlẹgbẹ́ yẹn yẹn kèfèrí ni wọn gbogbo wọn láì fẹ́ nìkan fún mẹ́ra bẹ́ẹ̀ bàbá yìí àti gbogbo àwọn alùsùnà yókù gbà pé àwọn ẹlẹgbẹ́ yìí mùsùlùmí ni wọn òun náà èmi náà fi wá parí lónìí sórí wọn tó bẹ̀rù ọlọ́run ọba lórí wa tó sọ pé à ń yọ àwọn ẹlẹgbẹ́ jáde kúrò nú ẹ̀sìn awo àti ọjọ́ pàdé orojọ́ lọ́jọ́ gbéra kìyàmù tó ń ti bá àti ń ké tó kò sí ìjòkó kàtà sí láyé tá ní ké pé àwọn ọ̀sọ́ pé ẹlẹ́gbẹ́ o èyí tó ń sọ di na pé wọ́n ń yọ àwọn dàkátìrà fóònù ẹ̀sìn aláwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n gbé tí wọ́n hàn tọ́rọ àwọn eléyìn náà wọ́n gbé tí wọ́n pamọ́ ni àwọn táwọn eléyìn dìfẹ́ǹdì gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ṣàfihìn kìíní kankankan àwọn àpé àwọn ní Doni àwọn òpàpínlẹ̀ ní kèfèrí bàbá hùn bàbá rí àkà tó pé bàbá yìí ní kèfèrí wallahi agbógun sí gidi gan a ò sì pé Ṣàfi'í ní kèfèrí bẹ́ẹ̀ ni a pé mọ́láàfàn àdíkílẹ̀ ń pé tìwó yẹn a pé ní kèfèrí bẹ́ẹ̀ ni Dr. Lukade a pé wọ́n kèfèrí àbíbẹ̀kọ́ ni àwọn sáré lórí ìkìlẹ̀ yìí tó tó nípa ẹni tó gbajẹ́ fún padà gbajẹ́ fún àpè wọ́n kèfèrí àwọn tó jẹ́ olórí olórí nìyẹn ẹ̀ tó bá wọn tàwọn míì náà gbogbo wọn gbogbo ẹtí mọ́kọ gbogbo ọpọ́wátá nígbàtá àpè àwọn olórí ní kèfèrí lápè àwọn ẹlẹ́mù ní kèfèrí àwọn ọmọ ẹlẹ́yìn wọn àpè wọ́n kèfèrí àyàfi ẹni tó bá kó sí kúfùrù bà wà nínú wọn tó fojú hàn lọ́dọ̀ gan ni àwọn oníṣìdájọ́ lórí ẹgbẹ́ wípé nítorí àwọn bìdìkèfèrí á ṣèdájọ́ lórí tẹ́nì kọ̀ọ̀kan wọn bá ń ṣe pẹ̀lú òṣùwọ̀n kìtàbà ti súnnà so ṣe àwa tá à pẹ̀lú àwọn èèyàn ní kéferì láwa pé ẹ̀yin tẹ́ ń gbé tí ń pamọ́ ní kéferì wọ́n sọ lónìí ẹ wọ́n yọ àwọn wọ́n yọ àwọn dàkátìrà fóònù ẹ̀sìn tẹ́ ẹ̀ mọ̀ tí wọ́n yàn jáde fóònù ẹ̀sìn sá tẹ́ bá ní wọ́n yàn jáde fóònù súnà gbogbo ẹni mo lè dúró pé bẹ́ẹ̀ ni wàlọ́ọ̀lì ẹ̀yin náà máa èyí ò ṣe ń tàn pẹ́ wí láti wí ti pẹ́ náà ní fọwọ́ lórí lónìí so sọ̀yí ṣùgbọ́n tí wọ́n yọ wọ́n jáde fóònù ẹ̀sìn yẹn ẹ bẹ̀rù Ọlọ́run jàbàtà ni máa ń yọ̀yàn jáde kúrò nínú ẹ̀sìn àwọn èèyàn mùsùlùmí jáde kúrò nínú ẹ̀sìn àwa náà máa ń yọ̀yàn jáde kúrò nínú ẹ̀sìn o kó má tó sì ní gbọ́ pé mo ní jàbàtà ni máa ń yọ̀yàn jáde kúrò nínú àwa náà máa ń yọ̀yàn jáde kúrò nínú ẹ̀sìn àmọ́ ẹni tẹ́ẹ̀lì bá wá wípé ó jáde kúrò nínú ẹ̀sìn pẹ̀lú kìtàbà ti súnà níparí ẹ wo bàbá tèkó nì bọ̀dá tèkó yẹn ṣé mi àmúbíẹ̀yá wọ́n kà fárọ̀ ẹ̀ wàláhì mo sì yọ́n sí tẹ̀kírù yẹn mo fi ọlọ́wà búra ọtẹ́ mi lọ́rùn bàjẹ́ irú àwọn tẹ̀kírù báwọn làwọn láìkì torí pé tẹ̀kírù tó tẹ̀kírù tó dúró lórí àrìkìtàbà sí súnà lórí ìjìmá ni ìjìmá wà lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé àbúbákùnrin ní sìdíkì kọ́ lọ́wà nínú òhun yẹn pẹ̀lú ànábì ìdúmọ̀ fi rọ̀ ìdíyàkúrú ní sọ̀hìn ní látà ìzàní lọ́wọ́ so irú tẹ̀kírù báyẹn ẹgẹ́ bí àwúgbèjì kéè tẹ̀kírù oníke àwọn agbárù tẹ̀kírù yẹn wọlé àti irú àwọn tẹ̀kírù tí má jẹun bá wà ń bẹ̀ báyẹn so wọ́n fẹ́ tẹ̀kírù yẹn ó ní ká pe àwọn àfá àkànjọ ká tó máa ara pé ara jọ ńlẹ̀ Yorùbá gba fálẹ̀ Yorùbá èmi ọmọdé tẹ́lì yìí wà o pé kó tó ní pé àti ọ̀wá kàfàrà rẹ̀ náà a wà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àgbáríjọ àfá àjọ ńlẹ̀ Yorùbá a wà ní kinní kan ẹ̀dá tuntun Ọlọ́run ba èmi ọ̀mọ́ bí tí gbogbo ẹ̀rí yẹn wà ẹni ẹlẹ́ni pé èèyàn ní kèfèrí wọ́n dẹ̀ mú ẹ̀rí wá ẹ̀rí dẹ̀ clear àánú tó dábàá ti súnà so àwa náà máa ń pè èèyàn ní kèfèrí ṣùgbọ́n ẹni tó kú fúru ẹ̀ bá clear kẹ́rì dẹ̀ gbé lórí ẹ̀ so hadha wallahu a'lam sallallahu alaihi wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa lọ́wọ́ bá san ní ẹ̀sán sọ̀rọ̀ lọ́wọ́ bá sùn fún ọlọ́wọ́ sáré wọlé ní ìmọ̀ níjọba tó gbogbo tí ẹni sì dánilẹ́kọ̀ọ́ fún alátàrọ̀ lọ́wọ́ tó sì wọ́n ní àǹfààní tó ní báyìí àwọn ṣètò wa ẹ̀rọ̀sáàdà ẹ̀rọ̀máàlì tó àwọn ní ó bá wa sí pàdé ní àárín ìṣẹ́jú tí a wà ní di aago kan tó ìdílé láti tàn án wọlé ìdàgbàsókè ṣòro ìjọba. أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكرام السلام عليكم ورحمة الله وبركاته tààrí kékeré tí èmi ó ṣe àmọ́ ṣáájú bẹ́ẹ̀ àti àwọn ìsáàlù wa ìrìn ìsáàlù wa àtà àwọn ọ̀gbọ̀dá lórí wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ó lè ṣe pẹ̀lú òṣòlù ẹ̀sìn wa ní òun náà ni ilẹ̀ ẹ̀sìn wa wọ́n lè ṣàlàyé àfúrà wa yìí a tuntun ìgbóyé púpọ̀ kí ọlọ́pàá kó bá tó sínú ìsìláàmù àṣàlẹ́sì wọn àti gbogbo àwa tí afarabalẹ̀ fún wọn náà ẹlòmí àwọn ọmọdé ìlú pé láti pàtó àpá fi ń sọ àpá àdáko ẹgbẹ́ seventy two seventy two seventy two àbá tẹ̀lé wọn ẹgbẹ́ tó sì wà ní nàìjíríà lásán tabalẹ́ka máa kà ní méjì ojú ten thousand lọ lẹ́gbẹ́ tó àwọn ẹ̀rọ àwọn registered ẹgbẹ́ tàbí fáwọn àwọn registered yóò wá sako láfẹ́ ẹ̀ lórí ìgbà ṣé àdìsí àbẹ̀yẹn wá sako àwọn ẹgbẹ́ tó wà lẹ̀ kò takora wọn o àlàyé tó wà bẹ́ẹ̀ ni pé gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ máa kà wọ́n lórí àtìgbà àwọn lórí àdìọ́kàn wọn ni àti mọ́tàjì wọn olóńgbé tó lè ẹgbẹ́ àbá jàbàtà lónìí àbá kàfàrà mahmood abdul tó tẹ̀jẹ́ sí pé òun náà fara rẹ̀ o àjáde nù. àbá kàfàrà àwọn kàwárí tó tẹ̀jẹ́ sí òun fara rẹ̀ o kàrídì nù. so òyìn lè kàfàrà nǹkan tẹ̀yìn kó sí léyìn onímọ̀ tẹ̀yìn kó sí nǹkan yẹn. so ìtàlẹ́sà ọ̀bẹ̀ ni pé ẹ máa ka ẹgbẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú tán bá kó sí ni kó ṣe pé nọ́mbà lẹ́ka tóbi tó ẹgbẹ́ mẹ́ta lẹ́fẹ́ kà ní ẹgbẹ́ tó wà ní títà ní nàìjíríà lásán ju twenty thousand lọ sábìsì ọ̀rọ̀ ìwà tako ìṣesí ìwà tako wà lẹ́nu ìkó tako sòrò bí a pé ẹ máa ka ẹgbẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú mẹ́nájì wọn àti àkídà wọn àfẹ́dá ọdún wọn pọ̀ kò sí sásìkò ṣé bàbá bá ní ìsìlámù rẹ̀ pé wàkúlù yàtá ìwọ́sọ̀lá gbogbo ẹgbẹ́ pátápátá ló pàtó mọ́ra dáadáa mọ́ra wọn pé àwa làwa dáa àwa ní kẹ́ wá jọ́yìn tẹ́bá jọ ìwà ẹ̀rí ọ̀nà ọlọ́run tó àmọ́ àtòmọ́ra tó tòmọ́ra wọn yìí kí àtòmọ́ra tó bá ti dáwà ní súnà mú ni yóò mọ àwọn òṣìṣẹ́ ṣàlàyé wa gbogbo téèyàn bá tún ṣe yóò mọ owó ìpìlẹ̀ ẹgbẹ́ àdébí náà kà á nígbà tó kà á tó àdébí wa ṣàlàyé àwọn pípọ̀ tí ó là fún àìjọ tí ó là olóòtú àlàfà pé àwa náà wá di àwọn afọ ni wọ́n pè wá ọ̀rọ̀ fún bàbá àwọn ṣúlá ọ̀rọ̀ tó ń fẹ́ sọ gẹ́gẹ́ ó kórìí méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ mahmood àti àfàrà àti àbá àbọ̀dáwa muhammad ali jabata tí wọ́n kó sórí manhaji èmi ṣe jabata rí dáadáa tí mo pẹ́ mẹ́rẹ̀ dáadáa tí a sì polówó ẹ̀ káàkiri internationally gbogbo òdúdá adéla polówó jàbàtà débẹ̀ tá a ti polówó ẹ̀. àwọn bàbá padà wá rí pé gbogbo àwọn òdúdá ń dé yìí à ń béèrè pẹ́sẹ̀ lọ́wọ́ àfa àtà ń bá ń bẹ̀. torí pé àwọn gẹ́gẹ́ bí mọ́nájì wa tí yẹn bá dé lùkàn mọ́sálásí àwọn àlùsùn náà ní ìmọ̀wá kì bí àwọn wo ló jọ mí ní níbí. wọ́n fi léèkó wá lọ bá débẹ̀ àwọn tẹ́lifíà wá ń fọkàn sí pé àjọra nígbà tí wọ́n ń lo bí ó dàbí ní nígbà tí yọ́n máa ń ọ̀rọ̀ sí pẹ̀lú mi ní oníṣẹ́ bídíà ni tẹ̀mú yóò strange ti wọ́n pé àpò ah, oníṣẹ́ bídíà jẹ́ bídíà wọ́n iná ti gbèrè láti sùn náà wọ́n ti wá tẹ̀mú ọ̀rọ̀ ó takora lọ́wọ́ àtàwọn nǹkan mi jẹ́ pé àwọn òfin ẹ̀gbọ́ orí tá à ń sọ tó sì jẹ́ sí wọ́n ti mú àwọn náà lápá ah, ah, àwọn sùn sọ báyìí àwọn kàwáyì ni sọ báyìí mo rò lọ́gbà náà àjájú wa bẹ̀rẹ̀ ẹnìkan wá ìgbà wa sí wẹ́bsáìtì kan pé ọ̀rọ̀ àjájú àwọn àbá àtìkílẹ̀ pé kódà wọ́n ṣe sílà lórí ọ̀rọ̀ wọn wọ́n pe sílà náà ní al-Nuqulat as-Salafiyyah ti rọ́ọ̀dì ala Ta'ifa al-Ahmadiyya Sheikh Abdullah al-Ahmadi àwọn ló ṣe tíra yẹn peter bá lọ wo tíra yẹn á yọ ọ̀rọ̀ wọn tí wọ́n clarify expect yóò dàrú nígbà lẹ́yìn wá tọ́nà mo ka ọ̀rọ̀ yẹn dáadáa wọ́n ní ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ lásìkò nílẹ̀ pé gbogbo ẹ̀ yẹn yẹn ló kó ló ṣe déédéé tí àbá àjàbàtà ń polówó wọ́n á ní ọ̀rọ̀ yìí wọ́n ti di pé kí n wá bá àbá àkejì àwọn àgbẹ̀ akẹ́kẹ́ tí mo tó kà láwọn àbá sọ pa àjáde ilé mo sì wá rí pé ó jọgá tí kò jọgá sí gbogbo nǹkan táwọn ènìyàn sọ yáyá làwa náà sọ so ọ̀rọ̀ yẹn ṣàti pé àbá kúgbẹ́ wákàtí mẹ́rin alhamdulillah mọ̀sáàdì náà wà bẹ́ẹ̀ ló ti apá ọ̀rọ̀ yìí àtàwọn ẹlòmíì náà tẹ́sí wọ́n wà bẹ́ẹ̀ nígbà náà tàbí kúrò nínú ìjàmbá lánsìn alhamdulillah. nígbà tó wá mú ọ̀rọ̀ náà tí wọ́n wá ń kà fún ọlẹ́yọ̀ kọ̀ọ̀kan aká ọ̀rọ̀ náà wá ìṣẹ̀lẹ̀ e lágbàkà lásìkòdílẹ̀ tòtó jẹ́ pé yóò mọ̀ sẹ́yìn náà kàyé jíjà àbáwọn tá kọtíra àbáwọn tá kọtíra ìbọn fún àfájàbàtà yìí torí gbogbo èèyàn yẹn làfájàbàtà kà sílẹ̀ àló ló bá fàjàbàtà mọ́rádà gbogbo tí wọ́n kọ sínú mọ́rádà tó ń kọ sínú ọ̀rọ̀ yìí kálábàtà ló bá fàjàbàtà lọ. káwá gbé e torí àsìkò wọ́n ń ṣàlàyé sheikh mahmoud sheikh eh, mahmoud haddad fara rẹ̀ ní òun náà kọ́kọ́ sí number one wọ́n ní sheikh mahmoud haddad fara rẹ̀ ọkọ̀ òkú ẹ̀ síbẹ̀ wọ́n ní sheikh ahmed al-najmi ó kọfíra tó wá fi ń tó fi ń ṣàlàyé àwọn àwọn pọ́ìntì mẹ́tàlá àwọn ọ̀pọ̀pọ̀ mẹ́tàlá gbòógì táwọn àdàdí àwọn ìṣègùn ìtọ́nkọlówó àwọn àtẹ̀síwájú torí àsìkò ó ní sheikh sanahula ó sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí làǹfà ìṣe àfáà tó kọsíra yẹn sheikh abdullahi tó kọsíra yẹn ó láǹfà gbìyànjú náà gbogbo àwọn ọ̀rọ̀ àwọn asálàbù ló kójọ sínú síra yẹn ní ìbájú ka gẹ̀ẹ́sì ní gbogbo náà lára lámọ ká káwọn bọ́ sí nọmba four ó ní mahmood adad wọn à mọ ikú kọ́kẹ́ lọ́dọ̀ ẹ̀nì kankan pé ó kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹ̀nì kó jòkó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀nì kankan àwọn ayé eléyìí o and this is a common practice from most of the people who put themselves forward to teach and give dawa pé ilé ìjẹjẹ lè ṣe sí àwọn sọmọ nípa pé àwọn fẹ́ ṣe dáwà fẹ́ ṣe dáwà pẹ́ẹ́sẹ̀ tí wọ́n ti máa ń sọ jẹ́ dáwà ọkùnrin tí ò rí tùmọ̀ tí ò bá ti sábà tún náà tẹ bá ti wo àfa àbọ̀dá wa náà sọ yìí ẹ̀ẹ́dì pé bàbá àkọ́kọ́ jọ ẹ̀yìn wọn gbà yẹn wọ́n àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣe Mùsàfà Sàlámà ta ní jẹ́ ṣe Mùsàfà Sàlámà ó ti so wọ́n lọ́mọ Egypt so ó sì lọ́rọ̀ ẹ̀wà kan tó ń kẹ́kọ̀ọ́ ní Egypt àwọn anìkùnbà ṣèwádìí ẹni tí ń jẹ́ Mùsàfà Sàlámà yẹn ní mọ́sà òun ṣá sì gbìyànjú sì gbìyànjú Ọlọ́run wá ní kó rí àwọn àfáàbí nínú àwọn àfáàbí sheik hasan banna ó ṣe ilé hasan banna ní bídíà o àwọn wà láyé o àwọn sí kú o àwọn ọ̀rọ̀ bóyá ẹlẹ́gbẹ́ ni ló lọ bí o àti bàtà wọn àjẹsí kú àwọn táàbọ̀ ọ̀rọ̀ tó ń sè lóṣù rìsẹ́ẹ̀tì Marzuk ló kọ tí wọ́n Marzuk sheik Marzuk albanna tó ń bàbá lọ pé lọ sheik Marzuk kí ni nǹkan tí ẹgbẹ́ sọ sọ̀rọ̀ bàbá yìí wọ́n ní tó rẹ̀ tó dákọ̀ yìí àwọn ọmọ dáadáa ọmọ ìlú yìí pé kódà ó wà láyé bí òkú ni ẹnìkan kò kúrò rẹ̀ mọ́ yàní àwọn àbá àti yanjú àlànà yẹn ní egypt débi wípé yíyọ àtẹ́sí pé kò sẹ̀mí mọ́ kò sí láyé mọ́ la àbá ẹ̀yẹn la àbá ìjàmbá wa pè ní àbá rẹ̀ nígbà tá a wá bá ń dún àbá àgbà ẹni tẹ́ ń pè o pé wọ́n ti lẹ́ o àbá tó nígbà tá a bá àbá tó lọ àbá mi wá pé so àfa àwọn ọ̀tá ń sákiri nígbà tẹ́ pé òní mọ́nà àìsí bọ́ọ̀lù wọn ti mọ́ ilé ẹ̀yìn ẹ rí pé ọ̀rọ̀ ilé yìí ó bá àbídà àfájà bàtà mu ẹlẹ́ẹ̀kejì náà wọ́n ní one thirty ní akẹ́rùn-ún nígbà ìṣàlá náà ẹ̀rí ẹlẹ́ẹ̀ka àwọn ibi tó wà ní òwe yẹn náà wọ́n ní the adarí sect are fanatical towards personalities wọ́n ní ìṣe sí àwọn adarí tá a sì mọ̀ pé àwọn àbájá bàtà ń ṣerú ẹ̀ òun náà ni pé ká máa takò personality ní kálukú àìlèyí jẹ́ ìjọba ló àbíwá ká àtàkì ẹ̀ ìṣe sí àwọn àbájá nìyẹn ẹ̀dá fún alákòókè méjì nínú ẹni tí mi ò lérò wípé ó lè tètè kó nu àkídà lọ́mọdé àjàfà àjàbàtà àbúgbèjì jẹ́ pẹ̀lẹ́ látara wípé bí ọ̀pẹ ni ẹṣẹ́ bí wọ́n ṣe lé gbogbo olóòtọ́lá ìyẹn tó nígbà tí wọ́n wá sí tuntun tó wá ṣe wá àtúgbà náà àwọn ò mọ̀ mí èmi náà rí wọn pẹ̀lú fọ́sítà nígbà yẹn ni ẹnìkan ló invite mi lọ sí program yìí pé wọ́n láfa kan ní bọ́ ohun láti lọ rin òwe àfa yẹn pé lára àwọn sílẹ̀ ìjàmbájà ọ̀tá mo lébi tí kò lu ìjàmbáta mi ìjàmbáta náà wọ́n ṣàwọ̀ mi lọ pé kí n wá ní wá gbọ̀ngàn sí professor àmọ́ ó ṣe láàrín tó gbàgbé mo gbé mo débẹ̀ àfa ń kà àwọn tí wọ́n ń ṣe rúbíà lọ́wọ́ àtàwọn nǹkan tó yá ọ̀gbọ́ èyí ti dá sí ẹ̀dẹ́bà ìrìn àdá jáma lọ èmi ṣe lọ bọ́ra àmì tó bá ìrìn àdá kò ní ibẹ̀ ìlú ẹ̀ látara pé tá a bá yẹn lágbára rẹ̀. so kí lọ́dọ̀ fẹ́ẹ́ ní pé tí ẹ rí ìsìláàsì tí ẹ bá wà sí sí ẹ ọmọ òun tètè ká ẹ di ẹ ló fi mọ̀nà. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ìjọba tábọ̀ kódà nínú ẹ̀sùn tó rò fún ọdún pẹ̀lú jàbàtà gan pé kò tẹ̀lé kí fún ọmọ ẹ̀ṣẹ̀ yìí àwọn ọ̀sáàgbà tó jókòó iná wà mẹ́ tó gbé ń pàṣẹ ìfẹ́ kú àwọn àánú àwọn tí wọ́n tí wọ́n ta fi iṣẹ́ yarí méjì yàá ìtẹ́sẹ́lẹ̀ yìí tó le gan lónìí ní ogun tó lágbára ní àwọn pààyàn alhamdulilá ṣe ìpínlẹ̀ àwọn àwọn ìjàbàtà ìpàṣẹ tí ìmáàmù sí ní sọ̀rọ̀ kan wọ́n mọ́rọ̀ ẹ̀wọ́n jáde nù káṣí àtùmájà wọ́n ní nílẹ̀ lọ́kọ́ lìdá láì sọ́mà àlìmá ẹni tó jẹ́ lọ́kọ́ lìdá lépe lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀lé wà táyà ẹlòmíì nù wọ́n lè dá lùdù kàdélẹ̀ kò mọ́délẹ̀ ọ̀rọ̀ bá mi ń bà wọ́n jẹ́ kọ́ torí àmìkọ́ wọn ké wọn kó wọn kó láàbù oṣù méjì mi ò bá kọ́ wọ̀rọ̀ wọn torí àbájá bàtà ń sọ káàkiri àlábìlà wọn fi ẹ̀rí láàrin yẹn wípé ẹ torí pé wọn ní káwọn náà ti máa sanwó kùrán pàtàkì àwọn òní sọ lẹ́yìn kù lẹ́yìn ẹ̀dá kan ẹ̀wọ̀ ìró tó ní agbára ó lẹ́lẹ́rìí ní àwọn ọ̀rọ̀ tó ń mú yàrá láti sọ ọ̀rọ̀ gbangba ni ṣùgbọ́n máa rẹ̀ ní pé nígbà tí mo wá mú ọ̀rọ̀ yẹn wá bá wọn yẹn tíra yìí àwọn wà náà tó sọ pé àtìrà àwọn lásà láti lè lọ mú wá yàrá wọn yẹn pé àwọn lásà láti wá bá wà níbà yìí àwọn lásà láti wọ́n láti tọ̀ ṣé àwọn lásà láti wọ́n láti tọ̀ ṣé àlàálà ṣe nípa rẹ̀ wọ́n so bíṣọ́pì ò ní pé gbogbo táàsọ iná alhamdulillah tó tó mú síra wọn náà àdúgbò ẹ̀hẹ́ sálátù tó fún àwọn wá ní síra sálátù wọ́n ní wọ́n rẹ̀ wọ́n ní síra sálátù ẹ̀ wálé sálátù tó com àbíjọ net rádà àbíjọ com ètò méjèèjì náà lẹ́sìn lò wẹ́bsáìtì yẹn nígbà yẹn sálátù tó net nìkan nígbà yẹn bọ̀ nísìnyí wọ́n ti sálátù tó com dọ̀tẹ́ àwọn méjèèjì náà àwọn náà lọ́rùn méjèèjì àwọn búrọ́dà tó wà ní uk yẹn wọ́n rẹ̀ kó àwọn àwọn ṣẹ́kọ̀ọ́ tẹ́lá lóbi tá àbúrò àti dáadáa dé wọ́n kàn án lórí dáadáa àwọn náà rán wẹ́bsáìtì yẹn so gbogbo tẹ́ bá pàdé ẹ̀kọ́ kàbálẹ̀ alhamdulillah so oníṣókí ẹlẹ́kẹta ẹlẹ́karùn-ún abẹ́lẹ́kẹ ẹlẹ́kẹfà ó pọ̀ wọ́n ní àwọn tá a mọ̀ ní àdáàdì wọ́n ní àdáàdì self believe that an innovator invalidates all his deeds ẹ̀dá mi ẹ̀gbọ́n ọ̀bọ̀dá àwọn tó kọ̀rọ̀ yìí ọ̀nà àbáyé o àbáyé o kọ́dà lóbi fún àwọn tó sọ̀rọ̀ yìí gan-an lóbi òfin ẹ̀mọ̀ pé ìgbàgbẹ́ máa ń jẹ́ lọ́wọ́ lè mọ Nàìjíríà wọ́n lè mọ̀ pé ìtọ́ ní mọ̀ pé ìtọ́ tó tó tó ń jẹ́ lọ́rin náà. kẹ́ẹ̀bá náà fún wọn mọ bọ̀dá wa àmọ́ wọn kọ ọ̀rọ̀ yìí láti fi rọ́dà Mahmood Abdullahi nígbà tó ìwà gbé ọ̀rọ̀ yẹn wá èyí tí wọn bọ̀dá wọn gbà náà ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ọ̀rọ̀ tí wọ́n náà ní kò yàtọ̀ sí tẹ́yìn náà ń sọ. ó sì wá jọra wọn báyìí wọ́n ní <laughs> so kódà ẹlòmíì yóò ti wà nù àkídà boko haram torí òkú òdìbò sí boko haram yóò ti wọn kàfà àwọn boko haram so ó kílẹ̀ náà so adákùn sọ ọ̀rọ̀ yẹn so ẹlẹ́ẹ̀kẹsàn àbá wa ní ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹjẹ sorry wọ́n ní the sense of how to sunna is that we seek Allah to have mercy and forgiveness of people of Bida as long as their innovation isn't one of the things that the belief pé ẹ̀rí ojú ọmọ náà yà á lùsùn náà ní pé oníkìkì àwọn ṣàdúrà fún lópin ìgbà tí bíbí àgbà gbé jáde kó lọ ẹsẹ̀ wọ́n ti pọ́ ìgbà mẹ́gẹ̀dẹ̀ wúmẹ̀ wọ́n ti sense of ahlu sunna wọ́n ti gbẹ́tọ́ lágbára yìí pé mọ́nájì ti wà wá lájà sunna o àwọn ṣàgbọ́ àforí bíbí àlópin ìgbà tí bíbí àgbà ti gbé jáde kó nínú ẹ̀sìn mo wá sọ̀rọ̀ ikú àbájá bàtà ti parí lọ́nà pọ́ṣà àwọn gbà náà wọ́n gbé àfà àwọn tá à ń sọ̀rọ̀ ìwọ̀n pọ̀ síra yìí. wọ́n ní kódà ní nàìjíríà nàìjíríà tá a wà yìí wọ́n ṣe ogun ẹ̀rú gbọ́ yorùbá pé lábáwá sì lè di ẹ̀sìn yìí ẹ̀kọ́ sí àkẹ́yẹ̀fì èdè lábáwá kọ́ kán wá sẹ́ẹ̀dì ẹ̀ síta káwọn àbá wa rí wọn sọ̀rọ̀ pa rẹ̀ wọ́n láì wọ́n àgbáyé sàfà bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ nípa táwọn náà kú o àwọn náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ fáwọn kìrìsìtẹ́ntì làwọn náà bá bàjẹ́ bàtà bọ̀ látara pé àfa àti ọ̀dọ́ tó ń bá ilé kọ́ òun tàbí àkókò wọ́n láì wọ́n àfa àti ọ̀dọ́ bá ńlá lọ́sọ̀tì tó ní ẹgbẹ́ lọ́sọ̀tà tó ń le gan ó kú gbàyẹ̀wàjẹ́ ó tó ń bá ilé kọ́ ọ̀rọ̀ àwọn ọmọ rẹ yóò fún ọmọ nàìjíríà rẹ kèé kò nílọ ẹwà àwọn tíra tó tẹ̀lé àwọn ọmọ tíra tó kàwé ẹwà lọ́rọ́ so òun náà wọ́n mọ̀ pé ewu ńlá ló jẹ́ bóòlù jẹ́ púpọ̀ pé tóun bá ilé kan síra tóun bá ilé rọ́dà òun gbogbo àwọn tóun bá fi jẹ́ pọ̀dà tí àwọn ọmọ náà wí kú mẹ́fà tó wà láyé sòtò padà rí pé wíkú ni ló wí síbẹ̀ so èmi dé ọ̀rọ̀ yẹn dà lọ bí ó ṣe lọ́gbà ní advice ọdún so ẹlẹ́ẹ̀kẹ́ jọ wọ́n ní their best sense lies on the scholars eléyìí náà wà ní ìdáhùn jàmbá gbogbo àwọn àbá àláyé tí ò bá ti lè tẹ̀lé ọ̀rọ̀ wọn wọ́n ti máa parọ́ wọn ẹ̀yẹ fún alákòókò ẹ̀rọ kan nígbà tá a ti wà pẹ̀lú gbà yẹn wọ́n ní ṣé kàlàbá ní òkú bíyà tí wọ́n ha káàkiri pé à lọ́dọ̀ tó wọn kò sí àtọ̀ láàrin kúkú àti bíyà nígbà yẹn ṣé kàlàbá ní sọ. àwa rí ṣé kàlàbá ní ṣé kàlàbá ní sọ pé nígbà tí kàlàbá ní sọ̀rọ̀ pa àwọn bíyà táwọn yẹn máa ń ṣe ní hajj tí ìwà sọ pé ẹni wọn bí àkọjákọ yìí òun yàtọ̀ síra wọn. àwọn ìwà ọ̀hún sílẹ̀ ẹ̀wọ̀n náà fi kàńtà àbá káwọn yìí fún sáko bẹ́ẹ̀ ó tún lọ ó tún lọ ó tún lọ lẹnu ó tún lọ lẹnu mímọ sẹyìn ìlàjì sẹyìn ìlàjì làbá wa tẹnu mọ wọn àìmọ iye ọdún ó tún yára sùn sẹyìn ìlàjì latest recent audio àbá àjàbàtà tó pè sẹyìn ìlàjì ní gbèdùn yìí àwọn tó pè é gbèdùn yìí ó dá má tó pèlè ń wọ́n láti wọ́n ní alùpùpù ìdàmú káàkiri wọ́n lè dáná bàtà ní ẹ̀kọ́ dàmú ẹ̀fọ́ ti sọ pé èrè yẹn níbi ẹni bíbí àlẹ́ lẹ́yìn ẹ̀fọ́ wùlẹ̀ wá jẹ́ kí èbèrè so oníṣòwò pé kébèrè yẹn ti kò tún lo sẹ̀límù lálímá barbahari ìjọ wà kú sínú ìrírú ẹ̀ ẹ bá fún barbahari jẹ́ wá di tí kò pé bíbí à èyí wọ́n ti sìgá ọ̀nà ìdàkà ṣé lọ́dọ̀ ilé bíbí àkékèké wà lọ́dọ̀ yàrá kò sí bíbí àkékèké lọ́dọ̀ yàrá sàwọn àbí lópin àyẹ́ ní wáàdà sìgáàrọ̀ ìdàtà tó wà fún ọdún bí àkékèké kọ́lọ́síwọ́n mi lò tí wọ́n tún bí akọ́dẹ̀ tó lọ́bẹ̀rẹ̀ tí wọ́n fi ti dáyé mọ́ pé ìyẹn ọ̀rọ̀ yẹn ti pín torí pé oníkékèké ẹni pàrọ̀ wá di ńlá ńlá ìwà gbé jáde fún ẹ̀sìn ó kílẹ̀ náà ẹni ọ̀sẹ̀ ẹ̀ wọ́n làbájẹ́ ní bọ̀dá wájú kó ti dòyún o gbogbo àwọn àfáà tí wọ́n kó ti gbà yẹn ó ti sáko mẹ́o látara ọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n máa ń parọ́ mọ́ àwọn scholars wọn níwájú ọ̀rọ̀ dáadáa wọn mú kí wọ́n á gbé àṣírí àwọn tuntun kó tó kó mẹ́ fún lọ́bùnmí so eléyìí ẹni pé gbogbo àwọn ìgbésí mò ń ka yìí wọ̀ láyé hundred percent ní tábàjàbàtà ń sọ ni òun jẹ́ pé àwọn tọ́lọ̀ bá tún ní tọrọkọ́bọ̀ tàbíyá tẹ́ṣẹ́ ní institution ní àbí college ní ká sọ fún kọ́pì kìíní yẹn ẹ má jẹ́ pa ọkùnrin kìíní yìí lásán lẹ́nu ní ìkàwé ikú lẹ́yìn ìjàmbá gbèhé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ sẹ́kọ̀ọ́ ilé làlú yìí àwọn ẹni yóò mọ̀ wá rí gbogbo sẹ́kọ̀ọ́ sínú pépà ilé làlú yìí àwọn ẹni yóò sì mọ̀ wá rí gbogbo ṣe wá jẹ́ tó wá tàbí